IB is short for Ibadan. At number one to this phone number 091 6466 0000. Let me tell that phone number again 091 6466 0000. Let me tell that phone number again 091 6466 0000. I'm going to register to attend the second day, which is Friday, the 19th of January 2024. Send an SMS to the word IB2. That's IB for Ibadan. and number two to the same phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Thank you. Okay. Thank you very much, Michael Akinwale. It's been great having you in the studio today. Thank you so much. Until next time on Profit Power, brought to you by Raleigh Academy. It's bye for now. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM. Ibadan. Professionalism nurtured by experience. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ẹ kú ojúbọ ajábalẹ̀ ti dòde o lórí fresh fm tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ti dòde o lórí fresh fm. bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. òní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àdábàgbẹ̀ lórí Fresh FM. ìròyìn ọ̀hún náà tún gbédè yìí o gẹ́gẹ́ bá a ṣe gbédè ìròyìn yín ìròyìn tẹ́ ẹ fẹ́ mm, mm, mm, ìròyìn tí a fẹ́. ìròyìn tó wà ńlẹ̀. ìròyìn tó wà ńlẹ̀ la gbédè ẹ̀. ìyẹn tó ìyẹn mú ìtọ́ àlẹ́ lẹ gbé fún wa. ìyẹn tó wà ńlẹ̀ ni. ok ìròyìn tí wọ́n fi ránṣẹ́ sí wa la fẹ́ kà sí létí. ìyẹn ìròyìn tá a gbà. ìròyìn tí wọ́n kọ sínú ìwé ìròyìn láàárọ̀ <laughs> la fẹ́ mú sí ní etí. bó o ṣe máa ń pàrọwà kí wọ́n tó gbọ́ ọ̀yọ́ àtún àrọwà rẹ pa. ah irọ́ àwulẹ̀ nílò àrọwà kí nílò àrọwà kí wọ́n tó gbọ́ nígbà tó ti jẹ́ pé ẹni ayé bá ń fẹ́ yìí lárùn la wọ́n fẹ́ wa wọ́n sì ń sin ọlọ́run látara wa wọ́n sì tún mọ rírì ọlọ́run látara wa bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ àtolólùgbọ́ ṣé mímọ̀ ṣe wa wá ni mímọ̀ ṣe wa kọ́ o ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ò ni ẹ hmm. ṣe àmọ́ ni ọpẹ́ ní gbogbo ìgbà ẹ ṣe gan o àmọ́ lórí àtẹ̀yìn tẹ̀ ń gbé ìpolówó wá àti ìkéde yín wá sórí ètò ajá àbálẹ̀ àti lórí gbogbo ètò tí ń lọ lórí Fresh FM Nàìjíríà ẹ ṣé o àmọ́ rírì yín o. wọ́n ní àwọn ajínigbé wọ́n ti hmm. fọn mú o go gaga kí ni go gaga. ah wọ́n fọn o ti sọ fọn ni wọ́n ti yarí. go go gaga. wọ́n ti yarí tán yanyan. Hmm, hmm. wọ́n yarí ntọ́ gàgàrà all right wọ́n ní ní Àbújá o. Mm ńṣe ni wọ́n ń gba mílíọ̀nù lórí mílíọ̀nù mílíọ̀nù lórí mílíọ̀nù báyìí lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti jí gbé sínú ibùba wọn kódà ìròyìn ń gbọ́mọ pọ̀n ó sọ pé èèyàn bíi mẹ́ta wọ́n gbẹ̀mí wọn ní ìfọ̀nàfọ̀ṣù yóò sì lé ní ọgọ́rùn-ún mẹ́ta èèyàn tí wọ́n ti palẹ̀ wọn mọ́ ní ìlú Àbújá láàrin ọdún tó kọjá nìkan ọlọ́run kó ṣàánú gbogbo ìwé ìròyìn tó jáde lónìí tóní nìkan kọ́ bọ́ bá ṣàkíyèsí ẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ojoojúmọ́ ní gbogbo ìwé ìròyìn tí ó ń jáde yíkáyíká ilẹ̀ wa ní gbé ìròyìn ajániláyà ah. tí ó wá gbàgbóró kan yìí pàápàá ní olú ìlú ilẹ̀ wa tí í ṣe Àbújá níbi tí í ṣe ibùdó agbára ibùdókòó ìjọba ìròyìn yẹn òun náà ni pé Ọlọ́run sábà wa ṣe o bá wa hmm. yanjú ẹ̀ ní Nàìjíríà. ṣé tàbújá lọ gbọ́n all right wọ́n ní àwọn jàǹdùkú ọmọ ojú ọ̀nà wọ́n ya lu iléèwòsàn ìkẹ́kọ̀ọ́ tí ó wà nílùú èkìtì kódà wọ́n kọlu àwọn dókítà wọ́n bá wọn fínra níbẹ̀ èyí tí tó wá jẹ́ pabambarì rẹ̀ pé wọ́n bá tún lọ jí òkú kan wọ́n sì gbé e sá lọ. Mm-hmm. ọlọ́run mm-hmm. ṣàmọ̀ ṣàánú èèyàn ni àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa EFCC ṣetán àti fojú mínísítà míì tẹ́lẹ̀ ba ilé ẹjọ́ ẹ̀sùn owó kan three point six billion naira tí wọ́n ní ejò rẹ̀ lọ́wọ́ nú ni wọ́n torí ẹ̀ gbé e láti fi ojú ẹ̀ wí náà òfin. Adélabú mínísítà ètò nǹkan àmúṣagbára ó sọ̀rọ̀ nípa ìdákúrekú iná ọba nílẹ̀ yìí gbogbo tí ń bẹ lágbára mi gbogbo páwà tí ń bẹ ní power sector òun náà láàfin jà àwọn òbílẹ̀ jẹ́ àwọn bàṣẹ̀ jẹ́ obì tí í so láàrùn ẹ̀dá ti lẹ́rùn tí wọ́n ń ba ìkàùn jẹ́ tí wọ́n sì ń ba gbogbo ìgbésẹ̀ ìjọba jẹ́ lẹ́kàǹkà àmúṣagbára pápá iná ọba àwa náà á bá wọn wá ṣàìsí wọn hmm. ìròyìn yẹn ń pè hmm, ok àti gbọ́. ọ̀rọ̀ yìí ti ròyìn kẹrìí láti ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń sọ pé ẹ̀fọ́ ilé ẹ̀fọ́ láwo ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọn pariwo pé kí ló dé o àwọn kan tí wọ́n kàn jẹ́ awúrúju aṣojú ìjọba àpapọ̀ wọ́n ní wọ́n wà ń dúnkokò mọ́ àwọn tó jẹ́ aṣojú ìjọba àpínlẹ̀ èé ṣe o tí ẹ̀fọ́ yóò fi mọ ilé ẹ̀fọ́ láwo àṣàní so ẹran pọ̀ kíkan kankan pa. okay. Àtíkù Peter Obi Kwakwanso ti gbà láti fọwọ́sowọ́pọ̀ nílànà àpéjọpọ̀ pewú eléyìí tí wọ́n fi ṣàì ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú amílẹ̀ tìtì tì tì tì òtọ́mì lọ sọ fún abẹ́ gàdàgbà gàdàgbà làkòrí nù ìwé ìròyìn. ọ̀dà báwọn Tinubu àti àwọn gómìnà gómìnà àwọn asòfin pẹ̀lú àwọn èèkàn láwùjọ wa wọ́n lọ fi òdòdó ẹ̀yẹ lélẹ̀ ní ìrántí àwọn ọmọ ogun èyí tó ti ṣubú ní orílẹ̀-èdè Nàìjíríà. bàbá ń gbọ́ pé ọlọ́run mọ̀jì á sì jẹ́ ọlọ́run mọ̀jì á sì mu ẹ̀túnjẹ àmọ́ àfikún ọlọ́run mọ̀jì á sì oògùn lò báyìí o ah, àjọ NAFDAC ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìpèníye oògùn eléyìí tá a mọ̀ sí paracetamol eléyìí tí ń bẹ lórí igbá káàkiri báyìí ah. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n investigate quality àwọn paracetamol oh. paracetamol brands. ṣé ló sì fẹ́ kéré jù téèyàn téèyàn ọ̀nà wọ́n sí o bá mú kínní yìí. ó lò hmm. lọ́hùn sàmọ̀sánú èèyàn ni àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà kan ti fọn mú àwọn ẹgbẹ́ àjàfẹ́tọ̀ àwùjọ àjàfẹ́tọ̀ wọ́n ní kí ni àjọ tó ń rí sí ìhùwàsí àwọn tó dipò òṣèlú mú àtòṣìṣẹ́ ọba kí ni wọ́n ránṣẹ́ pé Túnjí Òjó sí láti wá ṣe kí ni ok ìròyìn ń bọ̀ lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìròyìn míì tó jọmọ́ gbígbógun ti àwọn tí ò jẹ́ nàìjíríà fi ẹ̀dọ̀ lérí òróǹro àwọn banditry àti àwọn terrorist bí hmm. wọ́n ṣe sínú òwe ìròyìn náà wọ́n ti sọ wípé gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ó ti sọ pé táwọn àtàwọn gómìnà akẹgbẹ́ òun yòókù bá fọwọ́sowọ́pọ̀ àwọn ò lé àwọn karambani agbébọn yìí àwọn ò lé wọn lògbẹ́ni lórílẹ̀‐èdè nàìjíríà. Hmm. ẹ jẹ́ kí mínísítà ètò abẹ́lé nílẹ̀ yìí túnjí òjò ẹjí orí mú mi o àwọn ọ̀dọ́ kan ẹ rí i pé mo kà á lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́wọ́lọ́wọ́ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ míì àwọn ni wọ́n tún bọ́ síta tí wọ́n ń fẹ̀hónú hàn ojú ìwé kẹtàlá Vanguard fún ti ọ̀rọ̀ òní nínú ìwé ìròyìn ti Daily Sun wọ́n kọ síbẹ̀ wípé ọgọ́rùn-ún méje àádọ́ta ó dín mẹ́ta àwọn CBT centers oníhàn ni wọ́n ti wẹ̀ yán kẹ̀kẹ́ báyìí láti ṣe ìdánwò àṣewọlé ti UTME. Hmm. ẹni tí í ṣe akọ̀wé ètò ìròyìn fún ìjọba ní ìpínlẹ̀ Ondo ti sọ pé gómìnà bẹ̀rùn lásìkò yìí Ayédatiwa kò tí ì ṣetán àti túlé ká Mm, gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé níròyìn káàkiri e, ojú ìwé kẹrìnlá Vanguard tó rọ̀ yìí. ní ìpínlẹ̀ Edo ṣe mọ̀ pé wọ́n ń gbáradì láti ṣe ìbò abẹ́nú tí wọ́n fi fa ẹni tí ó díje tí ó gbé àsíá ẹgbẹ́ lọ́wọ́ fún ìdíje fún ipò gómìnà àwọn jàǹdùkú wọ́n kọlu ikọ̀ àwọn tí ń polongo ìbò káàkiri fún Philip Shaibu pẹpẹrẹ pẹ́ńbẹ̀. Hmm. látàrí ìjínigbé pamọ́ béèrè fowó tó ti á gbìnàyà báyìí lẹ́ẹ̀kan sí ní nàìjíríà gàdàgbà gàdàgbà ní ọkọ̀ níkọ̀ ìkégbàjarè síta gbangba the punch fún tòní èèmọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé ó tún ti wọ̀lú ní nàìjíríà tó fi jẹ́ wípé àwọn ajínigbé yìí láti ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àbújá àtàwọn bòmíì tó farapẹ́ ni wọ́n ti wá ń ṣiṣẹ́ burúkú tá à ń sọ yìí hmm. ìròyìn ẹ̀ ń pé ha èyí ó mà ṣe o ìta gbangba the punch. látàrí ìkọlùkọgbà èyí tí wọ́n fún ilé ẹ̀kọ́ṣẹ́ ṣègùn ti ìpínlẹ̀ èkìtì èkìtì state university teaching hospital àwọn akẹgbẹ́ wọn tó jẹ́ dókítà onímọ̀ ìṣègùn òyìnbó wọn ti fọ̀n mú o àwọn ò ní í ṣiṣẹ́ láti fi ẹ̀hónú hàn lórí ìjàmbá tí àwọn akóbá àwọn jẹ́jẹ́ jẹ́jẹ́ làwọn ń ṣiṣẹ́ o nílé ìwòsàn. ọ̀ǹtà ní kòkóbó bọ̀ ọ́ kọ̀ kọ̀bọ́ o ó lòun lè bọ igba abẹ́rẹ́ lóòkùn àbújá la ní tí kíwíkì ó mójútó nígbà tí àbújá ń gbóná girigiri látàrí ìṣẹ̀lẹ̀ àìsí ààbò lásìkò yìí ńṣe ní ń yọ mú kí sí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Rivers hmm. èmi kọ́ ni mo kọ́ kíkọ́ ni wọ́n kọ́ ń sì kábàáyé ẹ bá ti yọ. ọ̀dà ayé rẹ̀ ọ yọ ẹ jẹ́ ká gba àfọlọ́mbà níwọ̀nba àkòrí tá a fi lé yín lọ́wọ́ a lọ sí ẹ̀ka àpolówó ọjà pàápàá náà láàdé Ajá, Ajá, àjàbalẹ̀ àǹfààní ńlá tí eléyìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK purpose Building Agara Odò Ẹja New Garage Area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sáà lébù nínú orúkọ wọn àwọn àwọn olónìlẹ̀ grace estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní sún díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ó oh, yá sọ wípé ominipotent God. ìbàdàn ṣe é ṣetán fún alẹ́ orin ìyìn ọpẹ́ àtijọ́ alágbára ẹ gbáradì láti gbé jésù lálùgẹ ní gbàgede liberty òkè àdó nílùú ìbàdàn lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kìíní ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ títí di òwúrọ̀ ẹ darapọ̀ mọ́ wa láṣálẹ̀ mẹ́ni gbàgbé pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run àtọlọ́rin àbí tó gbámúṣé àwọn mike abdul michael fakoya túnmisọ́lá agbẹ̀bí àti bídẹ̀mí ọláọba oníwàásù ni reverend victor adéyẹmí jẹ́ kájọ gbé jésù ga a ó Yeah. olùdáyé ọba mi rẹ̀ máa rún. òjò àánú máa rọ̀ ìyanu máa ṣẹlẹ̀ níbi kọ́ńbọ́ọ̀kì ìsọjí àgbà ìyanu ọlọ́jọ́ méje tó níná nú tí ó wáyé nílé ìjọsìn wa ìyanu ayọ̀ christ church aka Agora padà tó wà ní twenty three alado street odò ọ̀nà kékeré ńlẹ̀ ìbàdàn ìsọjí bẹ̀rẹ̀ ní pẹrẹu láti january fifteen sí twenty first ọdún tá a wà yìí gangan ni pẹ̀lú àkòrí jẹ́ kí àánú olúwa fọ̀n lórí ilé gbogbo aago márùn-ún rọ̀lẹ́ ní ìsọjí ní gbogbo ọjọ́ àwọn onísọjí ti wà níkàlẹ̀ bíi bàbá wa most senior apostle olúyinka Bọ́lá Ọ̀ṣínáwọ̀ His Lordship Senior Superintendent Apostle Dr. A.E. Mamora Prophet Adewale Ojo, Omo Majemu, Prophet Dr. David Ọláṣùpọ̀ J.P. Prophetess Folake, Ọlárẹ̀wájú Prophet Ìtùnú M.O. Okunola, Reverend Mother Musumola, Senior Prophetess Folashade Fawibe, Ati Mama wa Reverend Mother Apostle Tóyìn Olatuji, títún ṣe olùgbàlejò àgbà nínú ìjọ Ìyanu Christ Church Agora Pada. máa bọ̀ wá wo iṣẹ́ ìyanu Ọlọ́run ki Ọlọ́run la ayé rẹ̀ náà kọjá fún rere lọ́dún twenty twenty four tá a wà àánú Ọlọ́run ọlọ́run ó sì fọhùn lákọ̀tún láyé rẹ̀ tèmi ò ní ṣòro ṣe o tiẹ̀ ń o ko Fountains of divine blessings will flow abundantly on the altar of worship at the 14th year edition of While I Live concert. Well Concert 14. Theme The Blessing. Coming up on January 21, 2024. Red Carpet 2:30 p.m. Concert begins at 3:30 p.m. Venue The Eminent Center, opposite Pefti, Sangomokala Expressway, Leventis Road, Ibadan. Well Concert 14. Ministering Ipironke Bashir, Faf Hore Taiwo, Adebiyi Samuel, Pastor Femi Kewu, and special appearance Bishop Jide Orire and the host Oluwaseyi. Well Concert 14 will stream on all social media platforms platforms at Well Concert, official media partner. Fresh FM 105.9. Free buses will be available for pickup points. Call 0907 3029 or 0803 594 7636. While a live concert, 14th edition, a worship experience you'll never recover from. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor. operation rere o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí deland event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Ṣẹlẹ́yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo mrs ẹ̀bọ́nlúwa olúwaṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún mọ bẹ́sọ̀ funfun sára kiniwin láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́gbárí gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ǹtẹ̀ fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwa ṣe yí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì bí gbàyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage Mr Briggs Mọ́kọ́lá nepa office ní BCJ àti ilé ẹja tó wà ní ọmọ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile Fidelity Bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ lóríta pẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ àsùnlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùnbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì mọ́ káàdì là ń lò lọ́ọ́ ra tiẹ̀. Mercy once again 2024 January edition. Angels are singing. Ọlọ́run pẹ̀lú ìṣẹ́gun. Shout with the voice of triumph. Làkórí ìpàdé sí àkọ́kọ́ ní twenty twenty four. Lágbọ́jọ́ Wednesday seventeen the Friday nineteenth January. Ó yẹ kájọ gbàdúrà. Gbogbo àwọn táàrà orí ọ̀fẹ́ gbà láti wọnú ọdún yìí. Kájọ béèrè fún iye ìrànlọ́wọ́ àti ìgbéga tó ń bẹ nínú ọdún eléyìí o ye kajo gbadura gbogbo awon ori ofe gba lati wonu odun yii kajo beere fun iye iranlowo ati igbega to n be ninu odun eleyii ọ̀pọ̀ ọ̀rẹ́ ṣiṣẹ́ lọ́rùn àtàwọn olórí ẹ̀mí bíi Bùnmi Òjó Kẹ́mi Bámidélé Bolúwa ti fẹ́ mẹ́sì bọ̀ pẹ̀lú mẹ́sì once again choir Deje Sumalo Bàbá Orí Òkè Prophet Moses Aládéoru JP wọ́n a máa súre Pásítọ̀ Àìsáyà O Aládé JP ọmọ wòlíì wọ́n a máa fi máa jẹ̀mú àánú lórí òkè àánú sọtẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn látọjọ́ Wednesday seventeen the Friday nineteen January wákàtí àdúrà mẹ́jọ láàárọ̀ pẹ̀lú ìṣòro ní mọ́kànlá alẹ́ o láti ọjọ́ tàbí ẹbẹ ní ẹ sọ fún ọlọ́kadà pé odùsókòlẹ́ ń lọ CAC orí òkè àánú pírámì of mercy zero eight zero two eight two nine five nine nine eight jésù lọ́lọ́wọ́. ìgbáyé gbádùn aráàlú ṣe múbúláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùnlé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà lọ́wọ́ bùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage Mr Briggs mọ́kọ́lá nepa office ní BCJ àti ilé ẹja tó wà ní ọbẹ̀ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowo complex ìyànà junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà ìlóríta pẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọ́jà amúlòkọ bẹ́ẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ káàdì kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là ń lò lọ lọ tiẹ̀ a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ni one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe on Pumpy concept developer that cares. Mega Calcutta 2024! Hey, hey, hey. ìpàdé ìyìn tó máa kún fún testimony nínú ìjọ CAC ìgbàremú center not by my power kì í ṣe nípa agbára mi àkórí ti twenty twenty four yìí lọ́jọ́ Friday twenty sixth January látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì àròmọ nínú ìyìn tó ń ta sẹ́sẹ́ láti ru ọlọ́run sókè lórí ìtẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi Adéyínká Aláṣeyọrí Bọ́sẹ̀ Super Ìròwúfà S.A. Dynamic Ìyanu Olúwa Praise Pastor Fuji pẹ̀lú jíjí choir evangelist Dr. Ayọ̀ Ajẹ́wọlé wòlíà ọlọ́run aláyè pásítọ̀ sí ọláyà the convener wọ́n a máa súre nínú ìyìn lọ́jọ́ friday twenty six january twenty twenty four látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní mẹ́fà ìdájí ọjọ́ kejì nínú ìjọ CAC gbaremu center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ falafel òkè àdó ńbàdàn mega Entata, twenty twenty four ìpàdé yìí tó máa ń kún fún testimony ó yá o. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì yá ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú prọfẹsọ Mojo Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀ pẹ̀lú prọfẹsọ Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ beginning from twenty to thirty eight March twenty It is a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flat. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out bá àbárẹ́ ni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kọ́sìtún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpẹ́boko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn ajá balẹ̀. ẹ káàbọ̀ padà ní ojú ọjà lọ́hùn-ún àkókò ti tó kájọ wọnú ìwé ìròyìn lówùúrọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ bẹ́ẹ̀ náà ni àwa náà sì máa fà jáde nínú àwọn bébà tó jáde bébà àkọ́kọ́ ẹ̀ bébà ìkejì níbẹ̀ lọ́wọ́ tèmi òun náà ni Nigerian Tribune nígbàtí báyọ̀ náà tó kó méjì ní ọwọ́ hmm. Punch àti Vanguard ìròyìn àkọ́kọ́ òun náà ló ní í ṣe pẹ̀lú ìrántí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí. Si, àwọn fi ẹ̀mí wọn lélẹ̀ kí orílẹ̀-èdè nàìjíríà lè wà ní ìṣọ̀kan lánàá ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 2024 òun náà ni ìrántí wáyé káàkiri àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè yìí kódà ní àbújá ààrẹ bọ́lá tinubu òun náà gbé ọ̀wọ́n ó gbé òdòdó ẹ̀yẹ lélẹ̀ níbi ọ̀wọ́n ìrántí àwọn àbọ̀dé ológun ní ìpínlẹ̀ abia ọ̀rọ̀ ńlá jáde láti ẹnu gómìnà wọn níbẹ̀ eyín gómìnà Alex Otti ó ní ṣe é rí gbogbo nǹkan tó dojúkọ wa lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ogun abẹ́lé èyí tó jà wá ìbá ti wáyé tó bá jẹ́ wípé àròjinlẹ̀ ń bẹ fún wa ni nígbà tó tọ́ àti ìgbà tí ó yẹ ká jókòó ká foríkorí ká sì ronú jinlẹ̀ Otti ló sọ̀rọ̀ yìí jáde nígbà tí òun náà ń kópa níbi ìrántí àwọn àbọ̀dé ológun èyí tó wáyé ní Umuahia tó ṣe àpèjúwe àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ kógun abẹ́lé ó tó jà wá lórílẹ̀‐èdè nàìjíríà bíi ntí ọ̀yẹ́ ká gbà láàyè kó wáyé rárá gómìnà Alex Otti ti ìpínlẹ̀ Abia òun ló ń sọ̀rọ̀ ó ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà ni wọ́n fi ẹ̀jẹ̀ wọn ṣòfò ní orílẹ̀‐èdè nàìjíríà pàápàá àwọn tí ò mọwọ́ mẹsẹ̀ àwọn ọ̀dọ́mọdé àwọn aláboyún àwọn abiamọ àti àwọn arúgbó kàngẹ́kàngẹ́ tí wọn ò ní nǹkan kankan tí wọ́n lè fi pa eṣinṣin bèlè ń tàṣe pé wọ́n wàá ṣe èèyàn léṣe wọ́n ní gbogbo àwọn tó ṣẹlẹ̀ yìí ó kó àbàwọ́n rẹ ìtàn orílẹ̀-èdè nàìjíríà tá a bá mọ̀ ó ní ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ ká má dọwọ́ bo akitiyan o tí àwọn tí ó jagun lórílẹ̀‐èdè nàìjíríà ká má dọwọ́ bò ó mọ́lẹ̀ o ìtàn gangan kò sì ní foríjì ẹnikẹ́ni tí ó gbàgbé pé àwọn kan iná ni wọ́n fi ẹ̀mí ara wọn lélẹ̀ o tí wọ́n kàn kú ikú àìròtẹ́lẹ̀ nítorí pé wọ́n ń jà fún orílẹ̀-èdè bàbá wọn ó ní èmi àtẹ̀yìn táàrin táàyàn fanda lónìí olónìí níbo làbá wà tó bá jẹ́ pé ogun ìbá kúkú gbé nàìjíríà mì pátápátá ni ó ní àwọn ẹ̀kọ́ kan bẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ ńlá tá a gbọ́dọ̀ kọ́ pàápàá àwọn èèyàn tó lámìlaka ní àwùjọ tó ṣe pé ìṣẹ̀lẹ̀ tó wáyé ní àkókò tí ogun ja orílẹ̀-èdè nàìjíríà yìí tó bá jẹ́ pé a fi àyè gba ìfọkùnlukùn àti jíjọ jókòó ká foríkorí èmi ọ̀fẹ́ ìwọ ọgbà kó síbi tí bá ní dé ju pé kó ba tèèyàn jẹ́ lọ kódà a máa ba torílẹ̀-èdè náà jẹ́ ó jẹ́ nǹkan tó jẹ́ tó ń tọ́ka ní lára pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn àṣesí wa ọ̀rọ̀ tí máa jáde láti ẹnu wa bíi ọ̀rọ̀ àìbìkítà pé àwọn kan wọ́n tiẹ̀ tiẹ̀ fi ẹ̀mí wọn lélẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn ọmọkùnrin tó jẹ́ pé ìrètí ni wọ́n jẹ́ fún àwọn òbí wọn ó ní bo ìrètí wọn wà nígbà tí wọ́n ti bá ogun rìn ó ti sọ̀rọ̀ wípé ní orílẹ̀-èdè tá a wà yìí orílẹ̀-èdè nàìjíríà ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń dojúkọ wa ọ̀ tá a mọ̀ ní ìpèníjà ó ní difficult challenges ó ní pẹ̀lú àìtí ẹ̀fẹ̀dọ̀ lérí òróró lábẹ́lé lọ́dọ̀ wà ní àyín tó jẹ́ pé àwa gan là ń gbógun ti ara wa tá a sì mọ ilẹ̀ tí ọmọ ní ọ̀la ó ní ipò tí orílẹ̀-èdè nàìjíríà tá a wà náà nù àwa gbọ́ pé kí oníkálukú wa kí a mọ́ gbàgbé pé ojoojúmọ́ làwọn kan ni wọ́n ń làkàkà wípé kí nàìjíríà kó sàlè wà ní ìṣọ̀kan kí ọmọ sí àìfẹ̀dọ̀ lérí òróró kankan kí sùúrù kó sì jọba káàkiri ibùdó tó wà ní orílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn tí ń dúnkokò mọ́ wa lábẹ́nu àti ní ìta ṣe bí àwọn kan la fi sí abala abẹ́hùn tó yẹ pé tí wọ́n bá ti gbọ́ hey níbìkan wọn ò dìde ní àwọn ò lójú oorun wọn ò lè sùn wọn ò lè wo ó la jẹ ń gbèsè o àjẹ wọn ní gbèsè èyí tó wà láyé ni o àti èyí tó bá ti kú níbẹ̀ a sì lè san gbèsè ọ̀hún tán o nítorí pé àwọn èèyàn kan ńlá mọ́ rí ike sí tógun bá ti dé kódà bógun ọ̀bá ti dé kógun ọmọ bá jà wá àwọn èèyàn kan ló wà ní apá ibẹ̀ ọ̀hún nígbà tí ẹlòmíì yóò mọ sùn tí ó sì máa falala nínú ilé rẹ̀ ó ká gbóríyìn fún wọn o àwọn tí wọ́n ti bógun rìn lórílẹ̀‐èdè nàìjíríà nítorí èyí la fi ń fi òdòdó ẹ̀yẹ lélẹ̀ níbi ọ̀wọ́n ìrántí ní ìpínlẹ̀ tó òun náà ṣe tóun lónìí inú o Alex Otti ó sọ̀rọ̀ ilẹ̀kùn ní ìpínlẹ̀ Abia mọ̀kàámọ̀ mẹ́nu kó ń bẹ̀ ní ìpínlẹ̀ ti Imo náà Uzodinma gómìnà sẹ́nitọ̀ Hope Uzodinma òun náà ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ jẹ́ kí a wà ní ìrẹ́pọ̀ ká sì mọ̀ sí àtìlẹ́yìn fún àwọn ọmọ iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Nàìjíríà. tọ́ bó tiẹ̀ jẹ́ pé àwọn ìpínlẹ̀ mẹ́rìnlá ní Nàìjíríà lọ́nà owó tí í ṣe bílíọ̀nù mọ́kànléní ogún náírà twenty one billion naira tí wọ́n ní wọ́n fi ń rìnrìn àjò lọ sílùú èbó lọ wá àwọn olùdókòwò ńlùú èbó síbẹ̀síbẹ̀ náà àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin láyìí wọ́n ní bẹ́ẹ̀ bá gbọ́ kó òjò lọ́kàn lẹ́ńbẹ̀ olùdókòwò kankan wá dáko àwọn àpilẹ̀ ọ̀hún àbí bá ń ka ìròyìn èmi nífẹ̀ẹ́ sí mi gbọ́ bá mi ka ìròyìn yẹn o ní ìdí ẹ̀ bẹ́ẹ̀ ni ok ojú ìwé ìkejìlé page twenty two punch fún tòró òní ni ọmọ kẹ̀dẹ̀ kọ́ sí kẹ̀dẹ̀ gẹ́ wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àjọ kan tí mo tọpinpin ìṣesí àti bí àwọn ìpínlẹ̀ bí wọ́n ṣe ń ṣèjọba láàyè tí wọ́n wà àbájáde ìwádìí kan tí àjọ yìí ṣe jẹ́ kó di mímọ̀ pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bílíọ̀nù lọ́nà mọ́kànléní ogún náírà ó tún lé pẹ́sẹ́pẹ́sẹ́ twenty one point zero four billion naira láwọn ìpínlẹ̀ mẹ́rìnlá kan ní orílẹ̀-èdè nàìjíríà ní ọ́n ná láti fi gbé bàálù máa fi gbọ́ fi owó gbọ́ bùkátà ìrìn àjò wọn re ilẹ̀ òkèrè pé àwọn fẹ́ lọ rèé wá àwọn olùdókòwò tí ó wàá dókòwò sí ìpínlẹ̀ tàwọn o láàrin ọdún mẹ́ta péré ní ọ̀nà twenty one billion naira yìí fún foreign trips wọ́n ní àwọn ìpínlẹ̀ mẹ́rìnlá mo mọ̀ pé ẹ ti ṣe tán ẹ fẹ́ gbọ́. kódà wọ́n mú báírò wọ́n fẹ́ máa kọ́ ẹ mú báírò ẹ fẹ́ yọ ọ lẹ ọ̀dà bí ìbá wa da ọkọ̀ wọn gan tí ó bá ní ẹ lọ yìí ká yòókù gan. o sojúṣe rẹ nù o sojúṣe rẹ dáadáa nù. <laughs> all right wọ́n ní láàrin àsìkò ọdún mẹ́ta tí a sọ yìí òun náà ni àwọn ìpínlẹ̀ mẹ́rìnlá tí ọ̀rọ̀ kàn ni wọ́n kéde fáyé wípé àwọn lọ sílùú èbó àwọn fẹ́ lọ wá àwọn olùdókòwò tí ó wá dókòwò sí ìpínlẹ̀ tàwọn tí ọrọ̀ ajé ìpínlẹ̀ tàwọn àti káràkátà tí ó fi rú gọ́gọ́ ń bẹ̀ tí ìpínlẹ̀ àwọn ọmọ ṣe yùngbàyùngbà àmọ́ o wọ́n ní bó o ti lọ náà lọ bọ̀ òun náà ní èsì tí wọ́n bá dé torí pé kò bá nǹkan kan mú kò sì bá nǹkan kan dé náà lábọ̀ ọjà àwọn ìpínlẹ̀ tá à ń sọ yìí àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn rèé o Bauchi wọ́n ní gbogbo bí wọ́n ṣe fowó tùlù gbọ́ bùkátà foreign trips ìrìn àjò sílẹ̀ òkèèrè lọ́ọ̀rì ìwọ olùdókòwò olùdókòwò kó wọn ò mú dé ní Bayelsa bákan náà lọ́mọ sórí <laughs> lẹ́yìn ìyá ẹ̀ ìpínlẹ̀ Benue ìpínlẹ̀ Borno ara àwọn tó náwó fi gbọ́ bùkátà ìrìn àjò sílẹ̀ òkèèrè lọ́ọ̀rì ìwọ olùdókòwò àmọ́ tí ọba nǹkan mu tí ọba nǹkan kan dénú ìpínlẹ̀ Cross River ìpínlẹ̀ Ebonyi ìpínlẹ̀ Edo ìpínlẹ̀ Gombe ìpínlẹ̀ Imo ìpínlẹ̀ Jigawa Nasarawa Taraba Yobe àti ìpínlẹ̀ eh, ó ṣàkó ìpínlẹ̀ kan ìpínlẹ̀ kan o inú pọ́ǹtì lẹ́tì lọ́ọ́ kà fúnra yín wọ́n ní láàrin twenty twenty one sí sáà àkọ́kọ́ ọdún twenty twenty three ìpínlẹ̀ ẹ má jẹun lẹ̀ dáná lágara ìpínlẹ̀ Zamfara ni o torí ibi tọkàn ẹlòmíì lọ ní ìsìn <laughs> àbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìtẹ́ ẹlòmíì rò ní kò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ o wọ́n ní láàrin ọdún 2021 sí ọdún 2023 ọdún tí ọlọ́run wọ́n ní ìpínlẹ̀ Bauchi 3.8 billion naira ni wọ́n ní àwọn fi rìnrìn àjò tí gómìnà wọn fi wá olùdókòwò sí láti ilẹ̀ òkèrè wá síbẹ̀ tó fi wá lọ ọ wà wà wà wọ́n ní wọn ò rí o wọn ò sì rí nǹkan kan mú bọ̀ wọ́n ní Bayelsa ọ̀nà one point nine nine billion naira owó tó kù belenja kó pé bílíọ̀nù méjì náírà Benue ná one point three three billion naira Borno ná one point seven three billion naira Ebonyi ná one point zero one billion naira Edo ná one point seven seven billion naira Gombe ná three eh, thirty two point zero nine million Imo náà ná five Eh, forty one million naira Jigawa one point one billion naira wọ́n wá ṣírò gbogbo owó ìjọ wọ́n ní twenty one billion naira gbóga abatẹ òun náà ni àwọn ìpínlẹ̀ mẹ́rìnlá yìí ni wọ́n ná nídìí pa àwọn gómìnà wọn wọ́n ń wá olùdókòwò lọ sí ìlú èbó àmọ́ di bá a ṣe ń sọ yìí wọ́n ní kò sí kó o eh, ńgbà tí àwọn oníròyìn lọ lè bi ọ̀kanú àwọn kọmíṣánná torí sí ètò ìròyìn ní ìpínlẹ̀ yìí pé ẹdúró náà gómìnà tiyín kí ni n tí wọ́n wá lọ wọ́n rí nǹkan mú bọ̀ ni a rò pé bí èèyàn bá rìnrìn àjò ó yẹ kó máa jẹ́ mọ́rọ́ mú bọ̀ ni gómìnà yín ò rí nǹkan mú bọ̀ kọmíṣánná yìí ní ha bá a ti bi nínú o ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí wọ́n bi tí ò ní rí wí ó ní ètò àbí gómìnà àwọn ṣe ń délùú èbó tí wọ́n olùdókòwò kiri kì í ṣe pé kò rí ó rí bó bá ti ń rọ́ olùdókòwò bá investor tí ó ń yànnàná tí wọ́n jọ fẹ́ tà tí wọ́n jọ fẹ́ rà láàrin ara wa tó bá ti di pé ó yá ẹ̀yin olùdókòwò wa kí lẹ rí sí i ó ní àwọn olùdókòwò sọ pé à nígbà tí kò sí ètò ààbò ní orílẹ̀-èdè yín àti ìpínlẹ̀ yín kò sí ní tá a rí ju sí ni pé à lè wá ká àforí kó skibon bí a bá ti ń dókòwò sí ìpínlẹ̀ yín ní ti kọmíṣánná fún ètò ìròyìn tó sọ fún ìwé ìròyìn tèmi ń kà ní Benue kọmíṣánná fún ètò ẹ̀náwó mbẹ̀ David Olofu nígbà tí ọmọ sọ̀rọ̀ fún ìwé ìròyìn Punch ó ní ṣé bẹ́ẹ̀ bá ń bèrè pé wọ́n fowó ṣòfò wọ́n bá nu owó fi rìnrìn àjò lọ ìwọ olùdókòwò tí ò sì bá nǹkan kan dé ṣé ẹ̀yin ọmọ rí àìsí ètò ààbò nàìjíríà ẹ̀rí ti ń dálẹ̀ ni ẹ lọ gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ nàìjíríà èwo nù ìpínlẹ̀ lolùdókòwò ilẹ̀ òkèrè lè fínnáfíndọ̀ sọ pé àwọn ń kówó àwọn bọ̀ wàá dókòwò síbi tí ò ti sí ètò ààbò àtẹ̀mí lórí ẹ̀mí àti dúkìá kò sí ẹni tó ń ṣerú ẹ o lọ́ọ̀fà tó fi jẹ́ pé bẹ́ẹ̀ bá láwọn gómìnà tí wọ́n lọ tí wọ́n bọ̀ tí ò bá nǹkan kan dé ètò ààbò yìí ni nàìjíríà náà. bó ṣe lọ ló bọ̀ ikú tó wọlé ahoro banzani. banzani o ẹ lọ gba balance ntẹ̀mí kan o èmi kàn ká díẹ̀ pé ká tiẹ̀ kọ́kọ́ fìyẹn wá ká fi wá wò. ká fi wá wò all right ẹ tó bá ní gba ilé iná ẹ bá ní pamẹ́ ẹ̀kẹ́ náà gẹ́gẹ́ bí ìròyìn ti Daily Sun ẹ̀kúnwó thirty five thousand naira èyí tí ìjọba àpapọ̀ tó ṣe àdéhùn rẹ̀ tó sì ti bẹ̀ sí san fún àwọn òṣìṣẹ́ ọba lábẹ́ ìjọba àpapọ̀ wọ́n ní àwọn ọmọ gbàǹso ni o títí owó oṣù tó kéré jùlọ tuntun tíjọba ọba kéde síta tí ó fìdí sísan fún àwọn NSC ló sọ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún márùndínlógójì àfikún owó èyí tí ìjọba àpapọ̀ tó fi ní káwọn òṣìṣẹ́ ọba wọ́n mọ̀ fi wá nǹkan jẹ ná látàrí bí nǹkan ṣe gbẹnu sókè báyìí lákòókò tí ó yọ owó ìrànwọ́ orí epo kúò wọ́n sọ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìjọba àpapọ̀ ti ń san kì ṣe oṣù mẹ́fà làwọn ò fi gbà ọ́ torí táwọn ń gbọ́ ni pé oṣù mẹ́fà ni ìjọba àpapọ̀ yóò fi san owó yìí ta ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde ẹni tí ṣe ààrẹ fún ẹgbẹ́ NLC Joe Ajaero ló sọ wípé gbígbà làwọn ọmọ gba owó yìí lọ torí pé ó ní ó káwọn màlà bí ìta ṣe rí látàrí bí nǹkan ṣe rò torí owó ìrànwọ́ epo tí wọ́n yọ kó mbẹ́ president Bọ́lá Tinubu ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí ó kọjá lọ October one iná ni ó buwọ́lù pé kí wọ́n máa san ẹgbẹ̀rún márùndínlógójì gẹ́gẹ́ bí owó yìí pé ẹgbà ẹ fi kún owó tẹ̀ ń gbà gẹ́gẹ́ bí owó oṣù náà títí di bí oṣù mẹ́fà nígbà tá a yanjú ọ̀rọ̀ owó oṣù tuntun tí òṣìṣẹ́ ọba yọmọ gbà àmọ́ ò ìjọba àpapọ̀ wọ́n ní oṣù méjì wọ́n sì san nínú owó yìí èyí tí wọ́n ní àwọn bẹ̀rẹ̀ láti inú oṣù kẹsàn-án ọdún tí ó kọjá lọ ọ̀gbẹ́ni Ajaero nígbà tí ó máa sọ̀rọ̀ látàrí owó tí wọ́n sọ pé kí wọ́n máa san fáwọn òṣìṣẹ́ ọba yìí ó ní oṣù mẹ́fà làwọn ń gbọ́ ọ àmọ́ kò sí ń tọ́jọ́ o kò sí ń tọ́jọ́ ní tí ìjọba wí nígbà táwọn jọ jókòó àdéhùn torí tí àwọn ò di àwọn sì rèé àwọn ọ̀búwọ́lùwé àdéhùn kankan pẹ̀lú ìjọba pé oṣù mẹ́fà làwọn ò fi gbà á nǹkan tí ìjọba sọ ni pé ká máa gba kínní lọ nígbà tí ọbẹ̀ tó oṣù mẹ́fà àwọn ò ti mú ẹnu ọ̀rọ̀ jóná lórí owó oṣù tuntun fún àwọn òṣìṣẹ́ ọba nígbà tí wọ́n wá tí ì ríro ìjọ́kíjọ́ tí wọ́n bá tó ríro thirty five thousand naira èyí tí wọ́n ń san àmọ́ gbàǹso ni o ní rẹ̀rẹ̀ mú rẹ̀rẹ̀ mú ọwọ́ wọn tún bí léèrè pé ẹgbọ́n náà kí ni àwọn ìyè kan yòókù tí wọ́n ń san bíi tuc ah ó láti jọba wọn sọ̀rọ̀ pé níbo ni ìjọba ṣe àdéhùndé lọ́dọ̀ tìyín náà o kódà ní ọ̀sẹ̀ tó kọjá lọ ó ní lákòókò tí àwọn lọ ṣe àbẹ̀wò sí mínísítà fún labour and employment ó ní àwọn sọ fún un pé ṣé ẹ gbàgbé àdéhùn tá a ṣe ń jò ní ẹ mọ́ gbàgbé o bẹ́ẹ̀ bá ti débi ìpàdé yín ẹ̀rù tiwa mọ́ tiyín o ọ̀gbẹ́ni Joe Ajaero ó sọ wípé àwọn nǹkan tí ìjọba ò tí ì ṣe ó tún kù o tó pé nínú ara àdéhùn táwọn ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ ò ní pé ẹbu òfọpo tó wà ní Port Harcourt yọ bẹ́ẹ̀ sí ṣiṣẹ́ ní kíákíá mọ́sá wọ́n sì gbé àwọn ọkọ̀ bọ̀gìnì bọ́ọ̀sì jáde fáwọn òṣìṣẹ́ ọba ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n mọ̀ lo afẹ́fẹ́ gáàsì ó ní àti ẹ̀kọ́wó èyí tí ìjọba bá àwọn ṣàdéhùn rẹ̀ ó ní àmọ́ o bá ń ṣe ń wò báyìí o tí mínísítà sọ pé gbogbo ẹ̀ làwọn ó bójútó dáadáa láì ní fi kankan sílẹ̀ àwọn ń retí ìgbésẹ̀ kígbésẹ̀ tí ìjọba tó bá fẹ́ gbé o ó ní ọdún tuntun tá a bọ́ sí yìí kọ̀ọ̀kan káwọn tó máa ṣe awuyewuye ẹ owó oṣù tuntun kankan àwọn ò ṣe tán láti tún máa bá ìjọba fa nǹkan kan á sọ̀rọ̀ àti jókòó àti ṣàdéhùn àdéhùn tí wọ́n bá wa ṣe ò ní pé ká mọ̀ gbẹ́lẹ́ ìṣó náà ká ṣàfihàn sọ́wọ́ ká mọ̀ gbá ìṣó títí wọ́n fi ẹnu ọ̀rọ̀ jóná o lórí owó oṣù èyí tí yóò kéré jùlọ tó ṣe ọmọ gbà new minimum wage lórílẹ̀‐èdè nàìjíríà. Hmm. ìjínigbé pamọ́ béèrè fowó tó ti wá di lemọ́lemọ́ ju ti tẹ́lẹ̀ lọ ní nàìjíríà báyìí nǹkan èèmọ̀ nǹkan èèmọ̀ yìí òun náà ni punch kọ lákòrí ní gàdàgbàgàdàgbà síta gbangba ẹ̀ Vanguard náà kọ sí signboard ta bákan náà lójú ìwé keje ìwé ìròyìn punch ẹ̀kúnrẹ́rẹ́ ni wọ́n kọ síbẹ̀ wọ́n ní ìwádìí alágbára kan ti jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìmọ̀ jínigbé pamọ́ béèrè fowó ẹnu lọ́lọ́ yìí ó ti wá pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ó ti peléke ju èyí tà ń kẹnu bò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dìgbà yìí lọ gẹ́gẹ́ bí n tí wọ́n kọ sínú ìwé ìròyìn punch lóòrọ̀ yìí wọ́n ní ìpèníjà yìí ó ti á dàbí wàhálà burúkú tó di gògóńgò nàìjíríà mú lásìkò tá a wà yìí tí ò fẹ́ jẹ́ ó rí mú mi rí nǹkan kan mi bíi ti wulẹ̀ ọmọ wọ́n ní ṣebí tẹ́lẹ̀ rí ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ìpínlẹ̀ èkó ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ìpínlẹ̀ ògùn ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ olú ìlú ilẹ̀ wa àbújá nìkan ni wọ́n ti ń ṣòro bí agbọ́n àmọ́ lásìkò yìí wọ́n tún ti gbé iṣẹ́ burúkú wọn wọ àárín àwọn agbègbè ìlú gangan níbi tí wọ́n ti ń palẹ̀ àwọn èèyàn mọ́ tí wọ́n sì ń béèrè fún owó burúkú burúkú àjọ kan tí máa ń ṣe iṣẹ́ ìwádìí nípa ìjínigbé lágbàáyé àwọn ni wọ́n dé tòun tààbọ̀ tí wọ́n sọ wípé ọ̀rọ̀ Nàìjíríà ó tún ti ń peléke nípa ìjínigbé pamọ́ wọ́n ní kódà wọ́n ti sọ iṣẹ́ ìjínigbé pamọ́ di odidi ẹ̀ka kan sector industry òun náà ni ẹ̀ka ìjínigbé pamọ́ dà fáwọn tí ń ṣiṣẹ́ aburú yìí wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ láàrin ọdún 2022 sí ọdún 2023 nìkan <laughs> wọ́n ní ó kéré tán àwọn èèyàn tó lé ní ẹgbẹ̀rún mẹ́ta àbọ̀ three thousand six hundred and twenty níye òun náà ni wọ́n ti palẹ̀ mọ́ sóòjẹ́ pé nínú àwọn èèyàn tí wọ́n gbé ọ̀hún ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta five hundred and eighty two ìṣẹ̀lẹ̀ ìjínigbé pamọ́ nìkan òun náà ti rí owó gbà àwọn tó kù nínú àwọn ọ̀pọ̀ ènìyàn yìí wọ́n yànké wọn àbí kó jẹ́ pé àwọn tí wọ́n jí gbé ń kú sákàtà àwọn tí wọ́n ń jí wọ́n gbé ni wọ́n ní nínú gbogbo owó tí wọ́n ti béèrè fún ìtúsílẹ̀ ìdáǹdè lọ́wọ́ àwọn tó ní àwọn tí wọ́n jí gbé àbàtẹ̀ five billion naira bílíọ̀nù márùn-ún náírà òun náà la gbọ́ pé àwọn tí ń jí wọn gbé ti béèrè fún tí wọ́n sì ti lọ́ àwọn fámìlì wọn lọ́wọ́ gbà ní túláàsì túláńgá wọ́n ní gbogbo àwọn àbọ̀ yìí ó yàtọ̀ sí àwọn ìjínigbé tí àwọn tí wọ́n jí gbé òwúlẹ̀ sọ fún oníròyìn àbí sọ fún agbófinró tí wọ́n fi ṣe iṣó inú ẹ̀ kú àmúmọ́ra o èyí tí wọ́n kéde fóníròyìn nìkan ni àwọn ṣèwádìí lé lórí Morgan report òun náà ni eh, àwọn tí wọ́n ṣe àgbéjáde ìwádìí ni à bí ẹ bá fẹ́ ka èyí tó ṣẹ́kù ìròyìn tí ò dùn mọ́ nínú kankan yìí ẹ ṣe máa lọ kẹ́ lọ ṣẹ̀rí ẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn ti punch fún ti òórọ̀ òní ẹ wá jẹ́ ń wo ìròyìn míì tó ní í ṣe pẹ̀lú ètò ààbò wàyí o wọ́n mọ̀ ní àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì house of representatives wọ́n ní wọ́n ti bó sọ lójú ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó kan eléyìí tí ó ṣe àtúnṣe sí ìwé òfin nàìjíríà tí yóò sì fààyè gba iléeṣẹ́ ọlọ́pàá tí ó jẹ́ tàwọn ìpínlẹ̀ àtàwọn nǹkan míì tọkàn ẹ̀ka ètò ààbò ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ìgbìmọ̀ kan ni wọ́n ti sáré gbé kalẹ̀ ìgbìmọ̀ tí yóò ṣe àtúntò sí ìwé òfin ilé wa àtúngbéyẹ̀wò òfin orílẹ̀-èdè yìí Constitution Review Committee láàrin ara wọn wọ́n ní kódà wọ́n ti búra fún ìgbìmọ̀ yìí o ní National Assembly wọ́n ní. Ni lọ́gán eléyìí tí ìgbìmọ̀ yìí ọba bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ìrètí wà wípé ó yẹ kí wọ́n kọ́kọ́ tọwọ́ bọ àwọn nǹkan kan tó ní í ṣe pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ètò ààbò nílẹ̀ wa alága ìgbìmọ̀ tẹ̀ kótó ọ̀hún ẹni títún ṣe igbákejì alága ilé deputy speaker ní chairman committee yìí Benjamin Kalu òun náà ní ìrètí wà wípé bí ilé bá padà sínú ìjókòó wọn ní ọgbọ̀n ọjọ́ oṣù kínní tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kínní ọdún 2024 tá a wà yìí tí wọ́n kọ́kọ́ mẹ́nu òun náà ni wọ́n kọ sínú ìwé ìròyìn lóòrọ̀ tòní wọ́n ní ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà tọdún 1999 òun náà ni gbẹ̀gìrì àná tá ń ta tá a lọ sí títí dàsìkò yìí tá ń ṣàtúnṣe tá ń gbàǹdì tá ń ṣàtúnṣe tá ń gbàǹdì tá ń ṣàtúnṣe wọ́n ní àmọ́ lọ́tẹ̀ yìí ó dàbẹ̀ ń pé àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ mẹ́wàá ló ń nípa bó ṣe kan ètò ààbò gbọ̀ngbọ̀ngbọ̀n ibi tí wọ́n sì kọ́kọ́ tan náà ranmọ́ranmọ́ ò bí ìgbìmọ̀ tẹ̀ kó tó bá jókòó òun náà ni ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí ó jẹ́ tàwọn ìpínlẹ̀ kí ètò ààbò kó lè bá àrímú mì nílẹ̀ nàìjíríà ìròyìn yẹn pọ̀ mọ́ka níwọ̀nba torí yín ni o. ọ̀rọ̀ ló ti ti ààbò náà ni ìròyìn eléyìí tí ó yẹ kí n kà náà mú wọn lọ sí ẹ̀ka àpolọ ọjà tá a bá dé wọn á lérí ọ̀rọ̀ wọn fi kà á wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà níta ńlá kọjá báyìí náà ni a lè pè ní àjàkálẹ̀ ti ìjínigbé epidemic epidemic ni eh, Amnesty International hmm. ló sọ bẹ́ẹ̀ à ń bọ̀. ajá balẹ̀. ajá yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ o kẹ́tíkẹ́tí ó dórí òkè àfínà mountain of fire. ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú Ìbàdàn. nínú ìrìn àjò aládọ́run ọjọ́. ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà jagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí. oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ti dánilẹ́kọ̀ọ́. ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ́ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀. bákan náà níṣẹ́ ìránṣẹ́ charity ògbẹ́yìn. ẹ máa bọ̀ wá pàdé ọlọ́run alàyè nípasẹ̀ bàbá àti màmá olúborí. nínú ìrìn àjò tí ó kọ́ mọ́ fún ìyípadà omi ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gùn ọ̀pọ̀lọpọ̀ sí ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù december january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun for unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o ẹ zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ẹ́ na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Sosami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch at Belkuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. ilé ìyá ayò. bọ̀dá àdìsá hmm? ẹ dákun ẹ jẹun yín. Eh, ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kù náà ló sì ń lé ta wá sí ìṣá. Eh, of course. ẹ eh, of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣe ohun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n náà nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ́ọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks ṣòfẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀láwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò àti bá bá di pédèpédè bó o la ṣe sọ dogo tí o fini dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ <laughs> bá a rọ́kọ̀ àrèkó lóòótọ́ àmọ́ bá a bá fẹ́ ṣe ìrìn àjò láti ibìkan sí ibìkan nítòsí láàrin ìlú àti lẹ́yìn odi láì nífojúwi náà hílàhílo àwọn awakọ̀ tí wàá yàn bí ẹni wewúrẹ́ mevron Lodu. Mevron afunyin ní mọ́tò pẹ̀lú awakọ̀ tó dángájíá tá a fi ṣèrìn àjò pẹ̀lú rọrùn lówó tí ò fani lápò ya kódà bẹ́yìn bá fẹ́ lo bọ́tò láti kó gbogbo ẹbí yín ṣèrìn àjò pẹ̀lú Mevron ẹ̀dínwó tún wà fún yín lórí ẹ̀ Mevron tún bá ní gbẹ́rù gbọ́jà láti ibìkan síbìkan home delivery pàbàmbarì ibẹ̀ ni pé kò sígbà tẹ́ ẹ pè wọ́n lọ́sàn-án tàbí lóru tí wọn ò ní dá yín lóhùn bó ṣe mọ́tò bó ṣe ọ̀kadà wọn lẹ́yìn láàyò àǹfààní ká sanwó lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù ń bẹ fáwọn tó bá ń lò ó déédéé láti jàǹfààní ìtura àrìnkèrìndò ọkọ̀ àti ọ̀kadà ọjà tó lẹ́gbẹ́ ẹ ṣe kúkú bá a pe nọ́mbà yìí zero one seven hundred one two three thirty tàbí kẹ́ ẹ kàn sí mevron.com lórí ayélujára ẹ sì lè máa lọ tààrà sílé iṣẹ́ wọn ní nọ́mbà fourteen obe street bodijà ńbàdàn ẹ sì tún lè jàǹfààní ẹ̀dínwó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lórí ìrìn àjò kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lè ṣe mẹ́wàá pẹ̀lú promo code yìí try mevron pẹ̀lú mevron lílọ bíbọ̀ dìrọ̀rùn gbáà. alálàrí lọ ọ̀rọ̀ ọ̀run ìdẹ̀ra òwú ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra ata ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó bó kákáká alájà sílífàtú àlàrí tó ti yá àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́nù nídẹ̀ra ká tó torira sílífàtú àlàrí ta bínú ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ gbọ́ kí ló tún kù ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ bí ayẹyẹ ètò òsìnkú òṣè lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alaja chief mrs aminatu aramide ààrẹ àgọ́ ìyálóde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹ̀ bíi. dadi. yes. dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni sa. mo wa stranded ìlọrin ni mò ń lọ sà mo wa sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ́ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. Uh, daddy uh, you see actually. actually what? ọ̀lẹ́ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wo lánàá same story ó jẹ́ lọ wá ṣẹ́ṣe orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ yí padà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. ajá balẹ̀. lórí àdéhùn tá a jọ ṣe kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà mo ní wọ́n ka ìròyìn kan fún tó ní ṣe pẹ̀lú ìjínigbé àti àìsí ètò ààbò èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ ní nàìjíríà àjọ Amnesty International wọ́n ti wòye wípé orílẹ̀-èdè nàìjíríà ń tà ń là kọjá lọ́wọ́lọ́wọ́ wọn náà ni àjàkálẹ̀ ìjínigbé o àjọ tàmọ̀ sí Global Watchdog Amnesty International ní àná ti ṣe ọjọ́ òun náà ni wọ́n ti bójú wò wípé bí ìjínigbé bó ṣe ń de gbọmọgbọmọ lórílẹ̀‐èdè nàìjíríà ó yẹ ká lè mọ̀ wípé ìta ńlá kọjá yìí inú àjàkálẹ̀ ìjínigbé ní nàìjíríà wà wọ́n sọ ọ́ wípé ojúṣe èyí tó yẹ kí ààrẹ bọ́lá tinubu kó ṣe lé àkókò tá a wà yìí ní kó kéde pé nǹkan ọ̀rọ̀ gbọ́ ní orílẹ̀‐èdè nàìjíríà lẹ́ka ètò ààbò inú àtẹ̀jáde kan èyí tí àjọ Amnesty International tí wọ́n fi wọ́n sọ pé ààrẹ Bọ́lá Tinubu ló yẹ kí ó tètè gbé ìkéde ohun síta káráyọ́mọ̀ wípé Nàìjíríà a wà nínú ìnira ọ̀ níjoojúmọ́ bí ilẹ̀ ti ń ṣú tí ilẹ̀ ṣe ń mọ́ ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kàǹbàní agbébọn wọ̀nyí náà ni wọ́n ṣe orò bí agbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí ò sì mọ̀ irú ilẹ̀ tí ó mọ̀ ní ọ̀la nígbà tí wọ́n mọ̀ kọ àkọsílẹ̀ wọ́n ní ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ni èèyàn márùndínláàádọ́ta ni wọ́n jí wọn gbé o láwọn ẹni ẹlẹ́ni tí ń lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ìrìn àjò láti òtùpó ìpínlẹ̀ Benue tí wọ́n lọ sí Enugu wọ́n níṣe ni wọ́n jí wọn gbé àti ìgbọ́n kankan nípa àwọn èèyàn títí di àkókò tá a wà yìí kódà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ bákan náà Nabila ọmọ kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ni wọ́n jí gbé sínú ìgbèkùn wọ́n ní àmọ́ nítorí pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn ò tí ì dá wọn lóhùn owó èyí tí wọ́n ní kí wọ́n fi ránṣẹ́ mílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà wọ́n ní ṣe ni wọ́n pa lójú àwọn àbúrò rẹ̀ àwọn àbúrò rẹ̀ yòókù tí wọ́n jọjọ́ mọ̀ yá wọ́n sì ń bẹ lọ́dọ̀ àwọn ajínigbé yìí kódà wọ́n ní àwọn mẹ́wàá kan tí wọ́n jí gbé ní Dutse nínú ọgbà kan ń bẹ wọ́n ní ṣe ni wọ́n ti lọ pa àwọn náà nítorí pé àwọn mọ̀lẹ́bí wọn wọ́n ní wọn ò tètè dá wọn lóhùn láti san owó tí wọ́n ń béèrè ní ọwọ́ wọn Isa Sanusi ẹnìkan tó jẹ́ olùdarí nínú àjọ Amnesty International iná ni ó fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọn ò ṣe ń tó tó o lẹ́ka ètò ààbò láti lè jẹ́ kí kinní yìí kí ó tiẹ̀ wálẹ̀ díẹ̀ bí wọn bá lè kásẹ̀ rẹ̀ nílẹ̀ pátápátá ó ní tá à ń dojúkọ báyìí àbí tí ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà ní àjàkálẹ̀ ìjínigbé o ó ní í ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kàn ń gbé nínú hílà hílo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí sì ń ṣe ìwà bíi ní wọ́n sọ wípé wọn èyí kúkú ṣe ìwọ̀n tó sì jẹ́ pé àárín àwọn èèyàn náà ni wọ́n ń gbé tí wọ́n sì ń ṣe ọ̀ṣẹ́ ní ojoojúmọ́ wọ̀nyí wọ́n ti wá sọ kínní wọ́n ti sọ di iṣẹ́ òòjọ́ wọn àwọn tí ó dè hámọ́ra ìbọn wọ́n kàn sábẹ́ gíjà lubi tó bá wù wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n lọ́wọ́ ayẹ ọ̀ kí àwọn tí ń tukọ̀ ìṣàkóso ní orílẹ̀‐èdè wa kí wọ́n wá ní tí wọ́n bá ṣe wọ́n fi wọ̀rọ̀ kọ̀ sàdá o àbí lórí bí ọ̀rọ̀ ìjínigbé yìí yóò ṣe di àfẹ́yìntì egun fi sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀lẹ́bí iná ni ó jẹ́ pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ sí wọn tí wọ́n kàn fi ṣe ìṣonú ẹ̀kú àmúmọ́ra tí wọn ò lè pariwo kankan síta nígbà tí wọ́n san owó tán tí ó tún jẹ́ wípé wọ́n tún wá gbẹ̀mí àwọn èèyàn wọn ni àìmọye àwọn èèyàn ni wọ́n ti jí ẹni wọn gbé tí òǹkàkò wọ́n dákẹ́ nígbà àwọn ò rí owó kan owó ìtanilójì èyí tí wọ́n ní kí wọ́n san tí wọ́n ò rí san àwọn ẹlòmíín náà sì tó ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ti jí gbé sá lọ báwọn tí ò sí àkọsílẹ̀ kankan ní orílẹ̀-èdè nàìjíríà báyìí ó wá yẹ ọ́ kíjọba ó tètè gbárùkù ti ọ̀nà tí ọba gbà láti lè kó aráàlú yọ kúrò nínú rẹ́dẹ̀rẹ́dẹ́ èyí tí orílẹ̀-èdè nàìjíríà bọ́ sí yìí àwọn kan ń bẹ nínú ìgbèkùn àwọn ajínigbé tá àti ẹ̀ mọ̀ wọ́n tá a gbúrò wọn tá a mọ̀gbà tí wọ́n jí wọn gbé ọwọ́ kọ àwọn èèyàn tí wọ́n sì jí gbé yìí wọ́n ní tí ojú wọn rí ọkọ̀ ọkọjá àfẹnusọ wọ́n ní àwọn tó jóbi ń bẹ̀ ìbáàjẹ́ mọ̀jẹ̀sí ìbáàjẹ́ arúgbó gígùn kútùpà kútùpà bí ìgbà tí wọ́n bá ń gun ẹṣin ni wọ́n ṣe máa ń mú wọn gùn tí wọ́n ó sì ṣe wọ́n yankanyankan pẹ̀lú ìbánilòpọ̀ agídí àti túláàsì wọn làwọn tí wọ́n jí gbé tí ọjọ́ kùn gan wọ́n ní ìyà ni àjẹkúdórógbó lójoojúmọ́ wọ́n ní lílù òtó wíwọ́ ó tiẹ̀ tún aburú wọ́n ní wọ́n wàá mú aṣọ dúdú wọ́n ó fi bò wọ́n ní ojú wọ́n máa dà wọ́n lọ bí ìgbà tí wọ́n bá ń da ẹran ràgó nínú pápá ó ní àwọn alákòóso orílẹ̀-èdè Nàìjíríà àwọn ò tí ì ṣe nǹkan tó nítumọ̀ bá a bá ní ká sòótọ́ o ìjọba ò tí ì ṣe tó nítumọ̀ lẹ́ka ètò ààbò yìí àfẹnuṣe sáá ní ìjọba tí wọ́n ń ṣe o wọ́n ní gbogbo ohun tí wọ́n bá wá ṣe wọ́n tètè dìde kí wọ́n ṣe kó tó pé kínní yóò kúkú ràgàbo gbogbo orílẹ̀-èdè nàìjíríà àjọ amnesty international ni ló hmm. sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nigerian tribune. ọlọ́run ó ṣàánú wa o tí ó sì rẹ̀ èèyàn láti inú wá ọlọ́run yóò ṣàánú náà láàmú sọ o. Hmm ẹ wá jẹ́ àlọ́ sóńdó ká lọ wo ohun tí ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ń bẹ̀ ẹni tí ń gbẹnu sọ fúnjọba nípínlẹ̀ ọ̀hún tó tún jẹ́ akọ̀wé ètò ìròyìn chief press secretary ń bẹ̀ sí gómìnà Lucky Ayédatiwa òun náà ni ọ̀gbẹ́ni Ebenezer Adéníyàn ẹni ló sì ti sọ̀rọ̀ fóníròyìn pé ojú ọ̀kan gómìnà ìpínlẹ̀ Ondo láti túlé ká lásìkò yìí àti pé àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ aláṣẹ pẹ̀lú rẹ̀ wọ́n sì ń báṣẹ́ lọ ní ràbájìkin àti ní serere wẹ̀rẹ̀rẹ̀ adéníyàn tó yan ọ̀rọ̀ lórí fún àwọn oníròyìn ńgbà wọ́n pè sí iléeṣẹ́ rédíò kan tọ́jẹ́ tìjọba ní ìpínlẹ̀ Ondo pé kó wá sọ̀rọ̀ ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn náà ló ti sọ̀rọ̀ fáyé pé ní ìfèsì sí hurunhurun ọ̀rọ̀ tí ń lọ káàkiri pé gómìnà ti fẹ́ túléká kò túléká ó ti fẹ́ túléká kò túléká ẹ̀já fàsìkò yìí sọ fún yín pé gómìnà ìpínlẹ̀ Ondo kò tí ì ṣetán àti túlé kankan ká pàápàá jùlọ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tí ń bá a ṣiṣẹ́ ìjọba ó ní kódà gómìnà tún ti gbé ìgbìmọ̀ míì kalẹ̀ tí yóò tún bá yan ìgbìmọ̀ aláṣẹ eléyìí tí wọ́n ń retí lọ́wọ́ àmọ́ lásìkò yìí iṣẹ́ rere ò iṣẹ́ rere sì ń lọ lọ́wọ́ ni láti bẹ̀ ẹ̀jẹ̀ àtúnwọ̀ ojú ìwé ìkẹrìnlá ìwé ìròyìn Vanguard ti òórọ̀ òní o wọ́n ní ẹni tí í ṣe mínísítà fún ẹ̀ka nǹkan àmúṣagbára nílẹ̀ yìí Adébáyọ̀ Adélábù Pẹ̀ǹkẹ̀lẹ̀ òun náà ló ti sọ̀rọ̀ pé gbogbo ń tó bá gbà àti agbára tí ń bẹ níkàáwọ́ òun lòun ò fún un láti gbéná wojú àwọn bàṣẹ̀jẹ́ òbí tí í so lẹ́rùn ẹ̀dá lẹ́ka nǹkan àmúṣagbára ìròyìn yẹn bí wọ́n ṣe kọ́ rèé mínísítà ẹ̀ka nǹkan àmúṣagbára nílẹ̀ yìí Adébáyọ̀ Adélábù òun náà ló ti sọ̀rọ̀ pé òun ṣetán o láti gbéná wojú àwọn karambání ẹ̀dá àwọn ọ̀dádá ikọ̀ ẹ̀dá tí dàdákùdà sílẹ̀ lẹ́kàǹkà àmúṣagbára tí wọn ò fẹ́ jẹ́ kí ẹ̀ka ńkọ́ láṣeyọrí kankan pínpín ìbí ti wọlé ọmọ Adébáyọ̀ Adélábù ní ìjọba tí ń bẹ lóde yìí lábẹ́ Bọ́lá Tinúbú ti ṣetán láti rí i pé ẹ̀ka ńkà àmúṣagbára di ríró lágbára ju ti tẹ́lẹ̀ lọ torí pé bí a ṣe ń gbé sókè láti gbà é làwọn òbílẹ̀jẹ́ kan ni ó ń fà á wálẹ̀ lẹ́ẹ̀kan bí ìjọba tó ti ń wá tó ti ń lọ ti ń gbé sókè náà ni wọ́n ń fà á wálẹ̀ àmọ́ lérò yìí lábẹ́ ìjọba tí Tinubu tó ń tukọ̀ rẹ̀ lọ yìí ẹ fi ọkàn balẹ̀ láìpẹ́ láì jìnnà ìròyìn ayọ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́ka nǹkan àmúṣagbára ìpínlẹ̀ Ọ̀yọ́ Mọ̀ní Adélábù ló ti ń bu ọ̀rọ̀ sọ láòkò tó yọjú ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún o sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ní ilé ìjọba tí ń bẹ ní sekitariati mínísítà lè táwọn tọrọ kàn lẹ́kàǹkà àmúṣagbára kọ́wọ́rìn pẹ̀lú ẹ̀kọ́ mọ́lùbọ́ lọ́ọ̀rì yọjú sí gómìnà òun náà ló sọ̀rọ̀ pé àbẹ́ẹ̀rí nǹkan gbogbo bí nǹkan ṣe ń lọ lásìkò yìí ẹ̀yin èèyàn wa ẹ ṣáà mọ̀ ṣàdúrà fún ìjọba tí ń bẹ lóde pé gbogbo àwọn akitiyan àti tabẹ́nú àtàkìtìyàn ta gbangba tíjọba ń gbé lọ́wọ́ yìí kó mú yes kí gbogbo ẹ̀ jọra wọn bó bá ti jọra wọn gbogbo àwọn èèyàn tí wọn ò fẹ́ jẹ́ kẹ́ka nǹkan àmúṣagbára power sector kórí mú mí àwọn gan wọn ó kàn dínú iyọ̀ ni tí wọn ó sì mọ̀ pé ọlọ́run ọba elédùnmarè kì í ṣe táyé kàyìndé nígbà tó sọ̀rọ̀ tí ilẹ̀ gómìnà ṣèyí mákindé náà kí káàbọ̀ gómìnà sì ṣàlàyé pé ọ̀rọ̀ nǹkan àmúṣagbára àti ìpèníjà lọ́lọ́kan ọ̀jọ̀kan lẹ́ka ìpèsè iná ọba yìí àbẹ́rí nǹkan àfa sọ̀rọ̀ òjòkù ọlọ́lọ́run ti sẹ̀rí òun mr minister ẹ rí pé gbàtẹ́yìn náà ń sọ̀rọ̀ tẹ̀ ń deliver speech yín iná bá lọ ẹ̀rí máa jẹ́ mi ìsónù pé ntọ́mọ nàìjíríà ń fojoojúmọ́ ayé tí wọ́n ń fojú òwe náà nù nípa ìdákòrékò iná ọba àtàìrí náà ọba fi gbégbé sí ayé tó nítumọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìsónù iná lọ́mọ iná lẹ́nu ńgbà ń sọ̀rọ̀ gómìnà ní àmọ́ o gbogbo bí ó bá ti wù kó rí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso òun ti ṣe tán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìjọba àpapọ̀ lẹ́ka ìpèsè iná ọba faraàlú ó ní ìgbésẹ̀ àkọ́kọ́ táwọn ti ẹ̀kọ́ gbé ọlọ́run ṣe òfin kan ti wà ńlẹ̀ ní ìsìn tó fààyè gba àwọn ìpínlẹ̀ láti máa ṣe kò kárí mójútó ẹ̀ka iná ọba àti nǹkan àmúṣagbára tiwọn èmi gan bẹ́ẹ̀ ṣe ń wò míì mo ti buwọ́lu ìlànà òfin tuntun yìí bẹ́ẹ̀ ni àwọn aṣòfin wa náà àwọn náà ti ní kó go ọ̀sán ọ̀hún nígbà tí ó bá fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ẹ́gbẹ̀lẹ́ gbọ́ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ náà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ akin tó nítumọ̀ láti bẹ̀rẹ̀ sí ní pèsè iná ọba ìròyìn yẹn ń pé ọlọ́run ó jẹ́ ó ṣeé ṣe o ojú ìwé ìkẹrìnlá Vanguard fún tòní. ní ìpínlẹ̀ Ẹ̀dó ìròyìn nípa òṣèlú ni eléyìí o wọ́n ní kò dín ní èèyàn bíi àádọ́ta tí wọ́n ń ṣe kùkù kẹ̀kẹ́ báyìí láti kópa nínú ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ Edo bí wọ́n ṣe ń gbáradì báyìí o fún ìbò abẹ́nú nínú àwọn ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Edo yóò ju èèyàn bíi àádọ́ta lọ báyìí tó ń kà kó ń gbáradì láti díje fún ipò gómìnà nínú ìbò tí ó wáyé nínú oṣù kẹsàn-án ọdún yìí ẹgbẹ́ tọ́jà ẹgbẹ́ alátakò ńbẹ̀ All Progressives Congress APC la gbọ́ pé àwọn tó fẹ́ kópa láti dìbò abẹ́nú ńbẹ̀ wọ́n ó tó bíi márùndínlógójì thirty five kódà ẹgbẹ́ òṣèlú labour náà lòun náà tún súnmọ́ gbágbágbá níbi tí wọ́n ti rí ọ̀gbẹ́ni Kenneth Emeasuagba ẹnìkan náà tóun ti jẹ́ ààrẹ fún ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà Olúmídé Àpáta Honourable Sagios Ogun àti àwọn míì náà bíi Honourable Clem Agba àti àwọn bámbámbáhùn àtúngbọ́ wípé General Charles Aivari tó ti fẹ̀yìntì ó wà ńbẹ̀ Pastor Sage Ize Iyamu àti àwọn bíi márùn míì tí wọ́n tún ti gba fọ́ọ̀mù wípé àwọn fẹ́ díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àmọ́ báyìí o wọ́n ní ikọ̀ tí ń polongo ìbò fún igbákejì gómìnà Philip Shaibu ní ìpínlẹ̀ Edo wọ́n ti bu ẹnu àtẹ́lu ìkọlù kọgbà èyí tí wọ́n dáàbò wọn lọ́nà lọ́jọ́ ìsinmi nígbà tí wọ́n lọ ṣe ìpàdé kan ní agbègbè ìjọba àbílẹ̀ Esan ní ìpínlẹ̀ Edo èyí ló wà nínú àtẹ̀jáde tí olóyè Sunday Okumayi tí ó fè síta ló kọ ikọ̀ tí ń polongo ìbò fún Philip Shuaibu Okumayi ló sọ wípé ọ̀kan lára àwọn èèyàn tó náà fẹ́ du ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ń làwọn mọ̀ pé ajẹ́kínní ló sì mọ́ lórí inú àtẹ̀jáde ọ̀hún náà sọ pé ikọ̀ àwọn táwọn ń polongo ìbò fún Philip Shuaibu ni ó jẹ́ pé ó dùn àwọn o wípé ṣerú nǹkan báyìí tó lè máa wáyé lákòókò tí ó yẹ kí ojú ó ti là dáadáa báyìí àti pé kò yẹ kí ikọ̀ Philip Shaibu kí ni tó ṣe fún wọn tó fi jẹ́ pé wọn ò fẹ́ rími rẹ̀ látàn gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe ń lọ wọ́n ṣe àlàyé pé lójú ọ̀nà nígbà tí wọ́n ń darí bọ̀ ní Epoma iná ni àwọn èèyàn wọ̀nyí tí wọ́n déédéé sí gàngán tí wọ́n bẹ́ gìjà tí wọ́n fún àwọn ní ìkọlù kọgbà ńbẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìwé Nigerian Tribune Tanko Yunusa ló sọ pé ẹgbẹ́ òṣèlú àwọn àwọn ti kẹ́kọ̀ọ́ dáadáa nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi, Bayelsa àti ìpínlẹ̀ Imo wọn ni torí pé bí í ṣe sábà rí nú ẹni tó bá nìkan ṣe kò ní máa jà káàkiri àwọn ò sì fẹ́ kí wọ́n kọ orúkọ àwọn síwèé ọ̀daràn ní ìpínlẹ̀ Edo. tọ́ ìròyìn tí mo kà lẹ́ẹ̀kan àṣọ ní Kẹ́hìndé ìròyìn láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lára àwọn tọkọ̀wọ́rìn pẹ̀lú adélábù lọ́ọ̀rì yọjú sí ṣèyí mákindé gómìnà ọ̀yọ́ ní ààfin agbára òun náà ni alága fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ ńgbà kan tá a mọ̀ sí algon chairman ńgbà kan abbas alẹ́sìnlọ́yẹ ẹ mọ́ gbàgbé o ṣe é rántí ṣe é tí ì gbàgbé ṣe é ṣèrántí ṣá wípé ní gẹ́rẹ́ tí ìjọba gómìnà ṣèyí mákindé tí wọ́n gorí àlééfà ìjọba nípínlẹ̀ ọ̀yọ́ òun náà ni wọ́n júwe lé fáwọn alága kanṣu tí wọ́n bá ń bẹ̀ pé ilé yá tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ló padà balẹ̀ bàgẹ́ sí ilé ẹjọ́ láàrin igun méjèèjì igun ìjọba lábẹ́ Ṣèyí Mákindé àti igun àwọn alága kanṣu tí wọ́n nà ká lé fún àmọ́ lánà wọ́n ní ẹnìkan tí ń yọ ọ̀rọ̀ sọ fóníròyìn nígun ilé ìjọba ló ṣàlàyé fóníròyìn pé ọ̀rọ̀ mọ̀ ṣe bí ẹ ń bá ẹ̀rín kéékèèdé ní àná lára àwọn tọkọ mọlùbọ́pọ̀ pẹ̀lú mínísítà ètò nǹkan àmúṣagbára Báyọ̀ Adélábù lọ sí ọ́fíìsì gómìnà Ṣèyí Mákindé ní Abbas Alẹ́ṣinlọ́yẹ́ wọ́n ní wọ́n ti kọ́kọ́ jókòó nígbà tí gómìnà ó jáde láti yẹ̀wù yọjú sí àwọn àlejò rẹ̀ yìí Adélábù ní wọ́n rí ti Abbas tí ọgọ́ síbi kan bẹ̀ wọ́n ní gómìnà Ṣèyí Mákindé ní sọ àwàdà ní wọ́n kàn sọ pé a ah, ọkùnrin kọ́ yìí a ah, tí mo fi rí Abbas Alẹ́ṣinlọ́yẹ́ mo mọ̀ pé ó ṣeé ṣe kọ́mọ̀ jẹ́ pé adélábù gangan ló mọ̀ mọ̀ tẹ́lẹ̀ ọwọ́ àṣewò rẹ̀ ni ọwọ́ àṣewò hmm. ni o àmọ́ gbogbo èèyàn bú sẹ́rìn ni gómìnà ṣèyí mákindé náà sì sọ̀rọ̀ pé kò sí nǹkan tí à ń fi dúkù tàbí ìjà kò sí ní tá a fi ṣe o wọ́n ní lọ́gán ni mínísítà adélábù ló pe àti gómìnà àti àbáàsì alẹ́sìn lọ́ọ̀yà àtàwọn tọ́rọ̀ kàn lọ sí iyàrá nù yàrá níbi tí wọ́n tún hmm. ti lọ tún ọ̀rọ̀ sọ lójú ẹlòmíì ò tó bẹ́ẹ̀ ni hmm. wọ́n tẹ̀ wọ́n nígbà tí wọ́n sì tún jáde wọ́n ní ẹni tó yí ọ̀rọ̀ sọ yìí sọ pé wàhálà ogún mi ó tẹ̀ mí ó jẹ mí lówó mo fẹ́ gbowó mi òṣó ni máa lò nǹkan ó ti jẹrù kun gbàgbé aṣọ ọjà ti ya torí pé gómìnà Ṣèyí Mákindé according to ntẹ́ni ń sọ o tó sì wọnú ìwé ìròyìn gómìnà Ṣèyí Mákindé sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn yanjú ọ̀rọ̀ gbèsè ọ̀hún ni ọba sí wàhálà ìròyìn yẹn tó dì mọ́ra wọn tẹ̀rín kéèké. bó o ṣe wá kà tó dùn tó lẹ́nu rẹ̀ o èrè oníbẹ̀nu lágbo kà é lẹ́ ń bó o bá di sísan tán ẹ̀ lè gbọ́ nǹkan kan. ọlọ́ ẹ̀ mọ́lù tí ò ní rù ọlọ́ọ̀ ní bá lè ṣìṣe ọlọ́wọ́ mọ̀ ṣàánú tàwa bí ṣe ń ṣàánú tí a àwa sábọ̀dọ̀ jíṣẹ́ ìlú iṣẹ́ ìlú lélẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ ṣe. Mm. àwọn dókítà dókítà ẹgbẹ́ àwọn dókítà ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ti fọnmú báyìí o nítorí ìdíàjẹni tí ó wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn tó mẹ́ nílùú Èkìtì báyìí níbi tí wọ́n ti sọ pé àwọn ò ní ṣe iṣẹ́ kankan ní ẹnu lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ ọ́ wọ́n ṣe àlàyé pé ṣe ni àwọn jàǹdùkú ló dédé yabo ilé ọgbà ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn yìí ní ọjọ́ ajé tó sì jẹ́ pé ẹnìkan ẹnìkan tí wọ́n gbé wá sí ibẹ̀ iná ni ó di olóògbé ńbẹ̀ láìrò tẹ́lẹ̀ a gbọ́ pé arákùnrin kan tí wọ́n gbé wá síbẹ̀ ni wọ́n sọ pé ó kú bẹ́ńgá báyìí kẹ́ẹ̀mí rẹ̀ bọ́ǹgbà tí wọ́n kó dé sí inú ẹ̀ka pàjáwìrì emergency unit inú ọgbà yìí wọ́n sì máa kọ̀ pẹ́ kò jìnnà wọn ò tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ sí máa ṣe ìtọ́jú rẹ̀ tí ó fi dá láìsí eléyìí gan la gbọ́ pé àwọn mọ̀lẹ́bí tí wọ́n gbé ẹni wá síbẹ̀ ní wọ́n bá bínú o ní wọ́n bá so mọ́ àwọn dókítà àti nọ́ọ̀sì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn pé ẹlẹ́jọ́ jẹ́sẹ̀ ọwọ́ yín ló ti kú láìsí mọ́wọ́ mẹsẹ̀ hmm. tọ́jẹ́ pé ọ̀dọ̀ ọlọ́run ni ń kàkù ti wá ọ̀dọ̀ ọlọ́run náà ni a sì padà sí hmm. ṣe ni àgbọ́ pé àwọn tọ́jẹ́ jàǹdùkú yìí wọ́n ní a bá gbé òkú ẹnu ní a bá ń gbé e sá lọ èyí ti jẹ́ kí ló dé wọ́n gbé e kú o nínú ọgbà ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn yìí ṣùgbọ́n o àwọn tọ́jẹ́ dókítà níbẹ̀ ni a sáré ṣe ìpàdé pé ẹ wà ká lè bá wá ọ̀nà sí bí ẹ̀mí tiwa gan yóò ṣe dè kírú ìkọlù kọ bàbá ìkọ́mọ̀ mọ̀ wáyé ní gbọmọgbọmọ ẹ̀yọ́ àjẹ́ àfisẹ́lẹ̀ náà hmm. ẹ̀jẹ̀ àfisẹ́lẹ̀ o torí pé ẹ̀mí iṣẹ́ ogun jẹ̀mí èèyàn lọ. Hmm. Hmm. ẹ̀yin àjọ ayánilówó lágbàáyé tá a mọ̀ sí IMF ti wòye sí òye làgbà wò wọ́n ní <laughs> ìmọ̀ jìnlẹ̀ tọ́gàgàrà ti ń dípò iṣẹ́ adẹ́dá yìí tá a mọ̀ sí AI artificial intelligence àfàìmọ̀ kọ́mọ́ gba iṣẹ́ lọ́wọ́ yóò súnmọ́ ìlàjì gbogbo àwọn tó níṣẹ́ lọ́wọ́ lágbàáyé a forty percent iṣẹ́ ló ṣeé ṣe kí wọ́n kágbàáyé ó pàdánù. àjọ IMF International Monetary Fund ni wọ́n ti sọ̀rọ̀ sókè pé ìdá ogójì inú ọgọ́rùn-ún tàbí kápẹ́ ìdá mẹ́rin inú mẹ́wàá iṣẹ́ tí ń bẹ lágbàáyé ló ṣeé ṣe kó bọ́ dànù lọ́wọ́ àwọn tí ń ṣiṣẹ́ àti ẹni tó níṣẹ́ látàrí ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé tìran tí a wà yìí tàmọ̀ sí artificial intelligence eléyìí táwọn èèyàn ń ṣàmúlò tó sì jẹ́ pé iṣẹ́ tó yẹ kọ́mọ ẹ̀ dáadáa mọ̀ ọmọ ṣe ni ìmọ̀ ìjìnlẹ̀ ń gbà lọ́wọ́ wọn tí ń gbà á ṣe ìròyìn yẹn pé kálára ó tara mú ojú ìwé kẹ̀hìndé ní ọgbọ̀n page twenty six ìwé ìròyìn ti punch fún ti òórọ̀ òní ó fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ abọ́ládé o ti sun o o ní láti tẹ̀lé mi lọ sí ojú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ibi ìwé ìròyìn gbéwógbéwó ṣé wàá lọ. mi ò lọ. mi gbọ́. mi lọ. why. no ọmọlúwàbí lè mi. ẹ ṣe bí kò fetí gbọ́ ni for hearing ni. o ò yìn nídìí láti tẹ̀lé ọ lọ jẹ́ ìjókòó bí kí n máa gbọ́. ok ok anyhow is a how. wọ́n ní mínísítà tẹ́lẹ̀ kan tí wọ́n fẹ̀sùn jìbìtì owó ìyá kan wọ́n ní àjọ EFCC ti ṣe tán láti gbé janto re ilé ẹjọ́ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ EFCC ni wọ́n ti lọ rèé gbé mínísítà fún ètò káràkátà àti iléeṣẹ́ ajé nínú Nàìjíríà wa yìí former minister of commerce and industry Charles Ugu Charles Ugu òun náà ni wọ́n lọ rèé gbé fún ẹ̀sùn ìsopàǹpàpọ̀ láti lọ rèé yá owó kan pẹ̀lú ọgbọ́n abahun láìsí dá owó ọ̀hún padà lójú ọjọ́ agbẹnusọ fún àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ EFCC délé oyèwálé lọ bọ́ọ̀lù àtẹ̀jáde kan tó bóde lánàá tí í ṣe ọjọ́ ajé Monday ó ní mínísítà tẹ́lẹ̀ tọ́rọ̀ kàn àwọn ti lọ rèé gbé o àwọn gbé pọ̀ pẹ̀lú Jeffrey Ekema tí wọ́n Ekema tí wọ́n fẹ̀sùn èké kàn nípa kíkùnà láti san owó yá ẹ̀sùn olúborí olúborí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn tọ́rọ̀ kàn gangan ni àyà àsan owó yá àbàtẹ three point six billion naira ìròyìn yẹn ní wòyáwó bí ìgbà màálù bá rọ́bẹ ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn Vanguard ó ń bẹ nínú punch náà fún tòórọ́ yìí. ajá balẹ̀ orí òkè agbanilágbàtàn tí ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo nípojìpò ti pé ọdún mẹ́wàá báyìí o bákan náà olùṣọ́ àgùntàn ṣẹ́wọ̀n yẹ̀wù sí ti pé àádọ́ta ọdún. ọkàn mi mọ́ agbanilágbàtọ́ prayer mountain gbàlá ajégúnlẹ̀ ìrágbìjì nípínlẹ̀ ọ̀ṣun láti máa yin ọlọ́run táwọnẹ̀ tó gba àdúrà fún ti ìsàmì ọdún kẹwàá tí bẹ̀bẹ̀ ayọ̀ ti ń ṣẹlẹ̀ lórí òkè pẹ̀lú àkórí ẹ̀ gbogbo agbára all power matthew twenty eight eighteen to twenty bẹ̀rẹ̀ láti monday twenty second january sí friday twenty six january ọdún twenty twenty four yìí ìpele ìrọ̀lẹ́ wà láago mẹ́fà aago mọ́kànlá alẹ́ ní ṣọ́ọ̀rù ó máa tẹ̀lé saturday twenty seventh january ní ìdúpẹ́ àti wẹ̀jẹ̀wẹ̀mú orí òkè àti tọjọ́ ìbí pásítọ̀ ṣeun oníwàásù bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ ọlọ́run àlàyé lọ́lọ́run àtúnlò apostle j o iyọlá prophet akínbíyì mark pastor isaiah o aládé pastor ma aláwọdé àwọn olórin ẹ̀mí ní evangelist dr bọ́lá rẹ̀ wùmí babalọ́lá dáre pop ìdòwú fad àtàwọn olórin ẹ̀mí bíi pastor seun oyewusi oníwàásù lólùgbàlejò zero eight zero three three two six eight eight four six ọlọ́run tó ní gbogbo agbára yóò pa èmi àti ẹlẹ́rìí ayọ̀ lórúkọ jésù. ọ̀gá ọ̀gá àgbà. àti òórùn dídùn ojoojúmọ́ ọ̀ǹgà. lóhun ìṣe ọ̀ǹgà chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke. ìyẹlẹ. torí èmi lẹ́rìí kan nínú àjẹ́ńdà wípé mo máa làlùyọ kọ́dún yìí tó lọ ó ti yá o nínú ìpàdé àdúrà ìmìlẹ̀ rí kan gbogbo ẹ̀yin ara pẹ̀tẹ̀ àti gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ẹ máa pọ̀ àyípadà ayé rẹ wà lọ́wọ́ rẹ bí àárẹ̀ kò bá mú ọ láti gbàdúrà jẹ́ kí a jọ gbàdúrà kí ọlọ́run ti pàṣẹ pásítọ̀ alàgbé tọ́ sọ́nà fún ìlọsíwájú ìgbéga ìtúsílẹ̀ àti ìrànlọ́wọ́ nínú ìpàdé ìmìlẹ̀ rí kan gbogbo ọjọ́ wednesday ní agogo mọ́kànlá òwúrọ̀ sí agogo kan ọ̀sán wákàtí méjì péré eleven pm to one pm every wednesday nínú ìjọ believers bible church eléyìí tí ó wà ní ẹ̀gbẹ́ pápá ìgbà bọ́ọ̀lù morúbọ tujuka praying ground morúbọ ọpẹ́ apẹtẹ ìbàdàn àyè wà fún ọ láti rí ìránṣẹ́ ọlọ́run fún ìtọ́sọ́nà lórí ọ̀rọ̀ ayé rẹ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún àlàyé sí 08035180101 ó di dandan kí ẹ̀rí kàn ọ́ lọ́dún yìí lórúkọ jésù. àjàbalẹ̀. tẹ́ ẹ bá wojú aago ẹ rí i pé bíi ìṣẹ́jú mẹ́jọ péré ló kù ti aago mẹ́wàá tí ó fi lò àmọ́ omi tí sì ń bẹ lámù yìí kódà ó tó wàá mu lórí àjà àbálẹ̀ ìròyìn hmm. látàrí ti ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ ga yunifásitì the joint admission and matriculation board jamb náà ni wọ́n ti sọ ọ́ wípé ibùdó tí wọ́n ti ṣe ìdánwò àṣewọlé yìí táwọn sí cbt center bíi òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti méje seven hundred and forty seven computer based test centers ni wọ́n ti buwọ́ lù lórílẹ̀‐èdè nàìjíríà èyí ń ròyìn tó jáde lọ́dọ̀ àjọ jambu ní àná ti ṣe ọjọ́ ajé àjọ jambu náà ló sọ̀rọ̀ yìí jáde wípé àwọn èyí tí àwọn ṣe àyẹ̀wò fún wọn tó bíi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti bíi méje èyí ń nine hundred and seven CBT centers ni wọ́n rò pé wọ́n lè dángájá tó ṣùgbọ́n èyí tí àwọn rí níbẹ̀ òun náà ni èyí tí àkọ́kọ́ dá kan alukoro wọn ọ̀gbẹ́ni Fabian Benjamin ló sọ̀rọ̀ náà jáde gẹ́gẹ́ bí ìjọ àjọ orísun ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n lọ tí wọ́n ti máa ṣe ìdánwò yìí ní olú wa àti àyíká rẹ̀ ni wọ́n sọ pé wọ́n rí wọn tí wọ́n pé pérépéré ọ̀gọ̀rọ̀ náà àwọn tó sì já wọn tó fẹ́ ṣe ìdánwò náà ni wọ́n ti sọ ní tójú àwọn máa rí o ní gbogbo ìgbà tí àwọn bá fẹ́ ṣe ìdánwò yìí wọ́n wá rọ àjọ jambu pé gbogbo àwọn nǹkan tí máa kọ́ àwọn lẹ́sẹ̀ lákòókò náà kí wọ́n bá wọn wá nǹkan ṣe sí. Hmm. àjọ ìjọba eléyìí tí ó máa ń rí sí ìhùwàsí àwọn tó di pòlúmọ́ àtàwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí àjọ tá a mọ̀ sí Code of Conduct Bureau àwọn náà ni wọ́n ti ké sí mínísítà ètò abẹ́lé nílẹ̀ wa Olúbùnmi Túnjí Òjó pé kó bọ́ súbẹ́ wọ́n ní kí olúbùnmi túnjí òjò kó wá wí tẹnu ẹ̀ ńtọ́mọ̀ nípa àgbàṣe iṣẹ́ kan tó padà já sí lànà jìbìtì ní iléeṣẹ́ tí wọ́n ní kó mọ́ mójútó ìgbáyégbádùn àti jíjí gìrì sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ọmọ nàìjíríà Ministry of Humanitarian Affairs and Poverty Alleviation wọ́n ní àbàtẹ̀ four hundred and thirty-eight million naira òjìlé ní irinwó mílíọ̀nù náírà ó dín méjì òun náà ni wọ́n fẹ̀sùn kan iléeṣẹ́ kan tí wọ́n ní Olúbùnmi Túnjí Òjó lónìí pé wọ́n gbà ní sí àgbàṣe nílànà ká fi ẹran sẹ́nu ẹran kó sì dàwátì lọ́nà fún un àjọ tí ń rí sí ìhùwàsí àwọn tó di pòlúmọ́ àtàwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí àwọn náà ti tẹsẹ̀ ẹlẹ́bọ̀ láti wádìí gidigidi kí ni Túnjí mọ̀ nípa owó tí wọ́n fẹ̀sùn rẹ̀ kan mínísítà àtàwọn iṣẹ́ àgbàṣe tí wọ́n ní ọ̀nà jìbìtì ni wọ́n gbà pin mọ́ra wọn lọ́wọ́ iléeṣẹ́ kan New Planet Project tí wọ́n sọ pé mínísítà Túnjí Òjó lónìí la gbọ́ wípé òun náà jẹ́ nù sẹ́bí yìí o tí wọ́n jọ hàn kan mọ́ra wọn lọ́wọ́ ìwé pàtàkì kan tí <laughs> wọ́n lọ wú wá níbi tó lápẹ̀rẹ̀ òun náà ló tú náà sírí ní ọjọ́ ajé Monday àná wípé wọ́n ti ní kí Túnjí Òjó kọ́ wá káwọ́ pọ̀nyìn sọ tẹnu ẹ̀ níwájú ìgbìmọ̀ yìí láti pàṣẹ bẹ́ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé àgbáríjọpọ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ coalition of civil rights organizations ní èsì ṣàpèjúwe ìwé ìpè tí wọ́n pe tí wọ́n fi pe arákùnrin mínísítà Túnjí Òjó yìí pé kó wá wí ẹ̀ níwájú CCB gẹ́gẹ́ bí ọ̀nà eléyìí láti pe ajá ló kọ búkú torí àti bẹ́rí ẹ̀ nídìí ògùn o wọ́n ní kí gan ni ìtumọ̀ pípè tí wọ́n pe Túnjí Òjó láti wá ṣe kínni wọ́n ní àwọn rí bí ìgbà tó jẹ́ pé àwọn karambà ní ẹ̀dá àdìmọ́jẹni gbẹ́rù kan àwọn sponsored propagandists àwọn ni wọ́n fẹ́ dá nǹkan sílẹ̀ fún Túnjí Òjó yìí àwọn ni wọ́n ń bẹ́ẹ̀ ń di iṣẹ́ burúkú tí ó fìdí pé kẹ́ ẹ mọ̀ wá tí ọ̀sọ̀nù kiri lọ́wọ́ ẹni tó jẹ́ ọ lọ́wọ́ mímọ́ àti aláyà funfun wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ ó dàbẹ̀ ń pé àṣeyọrí ọlọ́kan ọ̀jọ̀kan Bùnmi Túnjí Òjó ti ń ta sánsán sáwọn ọ̀tá àìsí mọ̀ pé ọ̀tá ẹni ò ní pòdù ọ̀yà lójú ẹni kí lọ́ọ́ pa náà ni wọ́n mọ̀ wí wọ́n ní òun ni ó bí wọn nínú inú ní bí àwọn kàràǹbà ní ẹ̀dá kan lábẹ́nú o tí wọ́n fi fẹ́ mọ́ fín Olúbùnmi Túnjí Òjó lápè tó fi di pé ẹ̀ránṣẹ́ pé láti wá wí tẹnu ẹ̀ fún kínní. fún kínní. ìròyìn yẹn all right ó ní ìtọ̀ kò sí wàhálà. gbogbo òwe ìròyìn náà ló sì gbé torí ni mí náà wò níwájú mi ní ojú ìwé kejìdínlọ́gbọ̀n ti Nigerian Tribune ilé-ẹjọ́ ètò ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà tó gbé ìdájọ́ kalẹ̀ wọ́n mọ̀ ṣe dáadáa o bí bẹ́ẹ̀ kọ́ ó kọ ẹ̀ka ètò ìdájọ́ ìbátan ti pín yẹ̀kẹ̀ nínú ìtàn orílẹ̀‐èdè nàìjíríà ta ló sọ bẹ́ẹ̀ gómìnà ti ìpínlẹ̀ kánò ni gómìnà ìpínlẹ̀ kánò abba yusuf kabir ní ọjọ́ ìsinmi ìjẹta ló bá gbósùbà fún ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n ti ẹ̀ tọpasẹ̀ òdodo tí wọ́n sì gbé ìdájọ́ kalẹ̀ èyí tó fi jẹ́ pé wọ́n fi dóòlà ìkọlùkọgba abú tí ìbá ṣẹlẹ̀ tàbí àbùkù tí ìbá tún kan ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ pé ilé ẹjọ́ ètò gbé ìdájọ́ kalẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ẹ̀ léyìí tó yí padà èyí tí ilé ẹjọ́ kò tẹ́ lọ́rùn tó sọ pé kí wọ́n yà àgámọ̀ nídìí ó ní wọ́n dóòlà ẹ̀ka ètò ìdájọ́ ni gómìnà abba yusuf ló ń sọ̀rọ̀ ní àkókò tí wọ́n ń ṣe àmì àyájọ́ ìrántí àwọn tó ṣubú lójú ogun gómìnà abba yusuf ó tún kan sára sáwọn èèyàn tí wọ́n wá bá yọ àwọn tí wọ́n tẹ̀lé lọ́jọ́ ìsinmi láti wá kí káàbọ̀ sí ìpínlẹ̀ Kánò ó ní wákàtí mẹ́jọ làwọn fi rìn láti Àbújá títí dé ìpínlẹ̀ Kánò lọ́dọ̀ àwọn ń bẹ̀ ó ní àwọn yọ̀rìn ni o kò ṣeé mọ̀ sáré rìn tó pé òbítíbitì èèyàn tí wọ́n ń rọ́ ní kẹ̀tíkẹ̀tí tí wọ́n ń tẹ̀lé àwọn ó ní àwọn sì mọ̀ wípé ìfẹ́ ni aráàlú ní sí òun o torí pé wọ́n di ìbò fóun tó sì jọ náà lójú àfi bó ń ṣe rí o táwọn sọ pé nítorí pé àwọn ti jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àwọn já ẹ̀tọ́ aráàlú gbà kúrò ní ọwọ́ wọn ni ọlọ́lọ́run wa ṣeun àkí àwọn tó wà lẹ́ka ètò ìdájọ́ pé wọ́n fi ọmọnìyàn wọ́n fi hàn ó ní ta lọ́mọ nǹkan tí ìbá ti ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé ìdájọ́ yìí wọ́n bá gbé gba òdì ni o ó ló jọ lójú o pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn tí wọ́n tú yaya jáde tí àwọn sì jọ wá tí wọ́n kí n káàbọ̀ sí ilé ó ní òun ò ní í ja ẹni tàn mọ́ gbàgádà sí ní ilẹ̀kùn òun tí ó wà ní sísí sílẹ̀ o àti pé gbogbo àwọn nǹkan lè tí ọ̀jẹ̀kẹ́ mọ rírì ìjọba àwarawa lòun ọmọ ṣe o ó ní pàápàá àwọn èèyàn tí wọ́n bá ti ṣe dáadáa ó láwọn náà mọ rí èrè ìjọba wọ́n mọ rí jẹ́ o ní kó tó di ìgbà tí gómìnà abba kabir yusuf tó mọ sọ̀rọ̀ igbákejì gómìnà aminu abdulsalam Guazo ló sọ wípé ìṣàkóso àwọn àwọn ò fi òpin sí ìmukúmu oògùn olóró èyí tó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ àwọn ó sì jẹ́ kí ìgbé ayé kó bẹ́sùẹ́ fún wọn àmọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń dojúkọ wọn ní ìpínlẹ̀ Kánò wọ́n mẹ́nu bà ọ́ pé bíi kéèyàn ò déédéé mọ́ ọ lọ wọ́n já ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wọ́n jágbà uh-uh. wọ́n ó sì tẹsẹ̀ mọ́rin pẹ̀lú àwọn nǹkan pálapàla àwọn sì ti mọ̀ wípé ìmukúmu ìfàkúfà ìpínfùfín tọwọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ yìí náà ní í jẹ́ wọ́n máa ṣe àwọn nǹkan pálapàla báyìí ó ní wọ́n ti gbé àjọ kan kalẹ̀ lọ́dọ̀ àwọn táwọn ń pè ní State Security Trust Fund SSTF láti wá ojútùú sí gbogbo àwọn nǹkan tó ń sọ àwọn lẹ́nu yìí. Hmm. Àtíkù àti Peter Obi àti Kwankwaso ti ṣe tán láti ṣàgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú tuntun tí ó mì gbòòrò tìtì tọ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ọrọ̀ ajé tí ó tún mọ̀ nípa ètò òṣèlú Pat Otomi ló sọ ọ̀jọ̀gbọ́n Pat Otomi ti kéde o wípé àwọn olùdíje fún ipò ààrẹ mẹ́tẹ̀ẹ̀ta nínú ẹgbẹ́ People's Democratic Party ní o tẹgbẹ́ Labour ní o àti tẹgbẹ́ New Nigeria People's Party èyàn Àtíkù Abubakar ọ̀gbẹ́ni Peter Obi àti Rabiu Musa kọ́kọ́nso ni wọ́n ti ṣetán láti pawọ́pọ̀ láti ṣàgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú tuntun eléyìí tí ó mì gbòòrò tìtì mì gbòòrò tìtì nílẹ̀ yìí ìròyìn ẹni pé àwẹ̀ o ojú ìwé kẹsàn ìwé ìròyìn ti Vanguard èmi rẹ mọ̀rọ̀ kan banú lábẹ́ aṣọ ká tó ga fẹ́fẹ́. ok nípa tí pantami tó sọ. bẹ́ẹ̀ni nípa ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ó ní ó ní ó ní tẹkinọ́lọ́jì mm-hmm. ọ̀nbẹ́lẹ̀ táwọn ti pèsè rẹ̀ mm-hmm. àmọ́ wọn ẹ̀ka ètò ààbò wọn ò mú lò ìyẹn technology nin àti àwọn tí òun ṣe tó lè tàṣírí tó lè tàṣírí ṣe bí bẹ́ẹ̀ni àmọ́ àwọn tí wọ́n jẹ́ aláàbò òṣìṣẹ́ aláàbò àwọn ni wọ́n ń lò wọ́n gbójú kúò ń bẹ̀ jẹ́ ká jẹ́ ká já mi lórí ẹ̀ wọ́n láwọn ọmọ rẹ ti gba jíìmù lọ wọ́n jíìmù lẹ̀ fún Máṣíọ̀lá. sétọ́lá àwọn ọ̀nà Super Eagles wọ́n ọ̀nà Côte d'Ivoire Côte d'Ivoire lọ kọ́ pamọ́ o lọ kọ́ pamọ́ lọ kọ́ pamọ́ lọ kọ́ pamọ́. I am a patriotic Nigerian <laughs> English <laughs> ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tọkàntọkàn alu sege ségesìnlá alu